amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàfíà ni ṣó ń dùn gẹ́gẹ́ bá a ṣe máa ń san ògbà ń pé kò ní ní wọn lágbára ọlọ́run kò sí tó bá ṣe le tó àmàrí tiwa ṣe ni akú ló wà yìí ẹ̀yin ti nàìjíríà ní orí Star Times lẹ́kọ̀ọ́ nìbàdàn lọ́ṣogbo lákùrẹ́ káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára nílùú amẹ́ríkà ní united kingdom ní canada káàkiri akínyìn náà èmi ọmọ yà àbúrò yín náà ní ìjírò yìí là ló tún ti dé sí orí amóhùnmáwòrán yín atẹ́gùn ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ń bí ni gbẹ̀ngà ọmọnìtàn ó wà ń bí pẹ̀lú mi joshman pẹ̀lú sunday ayé ọba oníṣẹ́kẹ́ bàbá bàbá nílàró Eh, baba náà wà ń bí eh, ibi táwa yìí náà jìnnà sílùú bàbá hmm, àmọ́ bàbá táwa báyìí wọ́n á yànnà náà fún wa bí ibi táwa ṣe jẹ́ lára àwọn bàbá wa tí ẹ̀ ń béèrè látọ̀ ti pẹ́ tẹ́ ń sọ wípé ah eh, níbo ni bàbá wà torí ètò àgbààgbà tá à ń mú wá fún yín ó ń dùn mọ́ yín gidi gẹ́gẹ́ sọ pé ó sì kú bàbá hmm, àmọ́ ní nọ́mbà bàbá adúpẹ́ lọ́wọ́ bàbá wa ọ̀gbẹ́ni táyé arógun mátìdí hmm, controversial baba baba apá kejì yẹn sì ń bọ̀ ẹ̀yin ará ilé ẹni sùúrù ẹ jẹ́ ká ṣe nǹkan míì nà á ṣàpá kejì yẹn torí èyí tá à ń gbọ́ nìyẹn. a ti wà ní àbá bàbá wa báyìí àgbà ọ̀jẹ̀ ni wọ́n tó bá ń sọ ń gba àwọn òṣèré orí ìtàgé àgbà ọ̀jẹ̀ ni wọ́n lára àwọn àgbààgbà wa tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tipẹ́tipẹ́ ara wọn rèé ọ̀dọ́ bàbá báyìí á hmm, yànnà náà wọn kọ́ fẹ́ gbọ́ ábìrì lọ bàbá àfọ̀síwẹ́ bá ṣe máa ń ṣe ń bí kò ní bàjẹ́ bàbá mi Okay, kì í sàn. <coughs> omila ni màmá rẹ o hmm. egunle ti màmá rẹ o àdùbí màmá rẹ ni a kàn lè rí ó màmá mo kó nílé mo kálejò hmm. mo kí i mẹ́sàn-án mẹ́sàn-án mo kún in lérégun àníròónú sùn àní dájí ké olórí aṣọ gbogbo wa ò ní fàya ẹ jẹun jẹun ẹ kú bá mi dárò ara mi ẹ mọ̀ kú sẹ́. bàbá ẹ ṣeun sà bàbá kó lè gbó lẹ́nu yín dáadáa sábà mi dárúkọ yín fún gbogbo àgbàlá yín tán wò yín sà. ẹ mo kí gbogbo yín o èmi ni Moses Omilani Adubi, tí gbogbo ayé mọ̀ sí eégún létí ọmọ ìlú ẹlẹ́rẹ̀ àdùbí ni mí o tí kò ní controversy ìlú tí wọ́n bí mi gangan gan ìbẹ̀lẹ̀ wà yìí ẹlẹ́rẹ̀ àdùbí. ẹ ṣe bàbá kó tó nípa sọ̀rọ̀ ń pa ibi táwa ìtorí bákọ̀ṣe máa ń wà ní ẹ̀ tún gbọ́dọ̀ sọ ń pa ìlú mọ́ra wọn kó tún lè yan wọn ará ilé náà kó tún lè rí nǹkan kan dì músà ẹ ṣeun bàbá bàbá ní ṣókísà ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn òbí yín bàbá àtọmọ̀mọ́tọ́ bí yín lọ́mọ ní ṣókí. ó ṣe ó pọ̀ ó pọ̀ lára mi ò wá kì í nìkan dárò bàbá mi ń bẹ lọ́hùn bí ẹni akàn léèrè èmi ń bẹ níhìn bí ẹni afèrè kan ìyá mi ń bẹ lọ́hùn bí ẹni akàn léèrè èmi náà tún ń bẹ níhìn bí ẹni afèrè kan bàbá mi ní David Omilani Adubi tó gbé ìyá mi níyàwó Bernice Anike Adubi. bọ́rọ̀ bẹ̀ ti jẹ́ nù. iṣẹ́ wo ni bàbá ń ṣe kó tó fa ilà àdíṣẹ́ wo ni màmá ká lè mọ délẹ̀ gangan. Ah, tí wọ́n bá pé àgbẹ̀ déédéé ni bàbá sì pé bàbá mi ní oníṣègùn Yorùbá déédéé ni torí ewé àtegbò ni wọ́n yàn láàyò wọ́n sì fi iṣẹ́ àgbẹ̀ kún ìyá mi oníṣòwò ni ìyẹn sì jẹ́nu ẹ ṣe bàbá bàbá ẹ sọ pé ìlú yín gangan ni a wà yìí bẹ́ẹ̀ni ẹ mo fẹ́ kẹ́ bá mi sọ díẹ̀ nípa ìlú yín méjì mẹ́ta tẹ́ bá mọ̀ nípa ìlú yín torí kò sí báwa ti fẹ́ sọ à yọ̀nà náà bẹ́ẹ̀ ṣe máa yọ̀nà náà ẹ bá wa yọ̀nà ibi tó wà orísun ẹ̀ mọ́ra wọn àti pé mọ̀ pé ẹ̀yin náà nípò ńláńláńlá nínú ìsà orí ìtẹ̀dìmú ẹ bá mi yọ̀nà gbogbo ẹ̀ sà. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́rìí àdùbí ní ewékorò local government bẹ̀lẹ̀lẹ́rẹ̀ àdùbí wà bí èèyàn bá ti yà ní ìtorí bá ti pé ẹlẹ́rẹ̀ àdùbí o ẹlẹ́rẹ̀ àdùbí ò ní sí rárá káàkiri gbogbo àgbáyé ni wọ́n mọ̀ lóyè o tẹ́ ẹ bá dẹ̀ wá ń gbọ́ ogun àdùbí ṣojú mi jà ogun àdùbí ṣojú mi jà bàbá mi ló kọ́kọ́ pa sọ́jà mẹ́fà ọ̀rọ̀ wọ̀ ọmọ náà padà sẹ́yìn wọ́n padà sẹ́yìn wọ́n fi wébora hmm. ẹ ibi ni wọ́n ti ja ogun àdùbí tẹ̀ ń gbọ́ hmm. ní 1918 hmm. níbí yìí ni wọ́n ti ja ogun àdùbí níbi ọdún mélòó kan sẹ́yìn àṣẹ ọgọ́rùn-ún ọdún tí wọ́n jagun àdùbí nílùú yìí náà láti ṣe nílùú yìí a jẹ́ òpó pàtàkì torí àwọn bàbá tó bí àwọn bàbá tiwa àríkúmọ̀sà anátẹlẹ ìdó lẹ́yìn ẹ̀ ló kan àwọn ìdílé bíi mẹ́rin síra wọn tàjọ ń jẹ oyè nílùú yìí nílùú yìí ọmọbìnrin la jẹ́ torí ìyá wa ló fẹ́ Ṣolúadé tí wọ́n jẹ́ tí wọ́n jọ tẹ àwọn ìlú dóṣà lẹ́yìn yẹn ẹ bá ti gbógun àdùkẹ́ bí mo ṣe sọ ìlú iná ti bẹ̀rẹ̀ ìjà owó orí owó orí àtàsìngbà hmm. nígbà náà tẹ bá lóòótọ́ ẹjọ́ ọmọdé àwa yìí náà ẹjọ́ ọmọdé ń gbà yẹn hmm. wọ́n máa ń kọrin kan pé bí ṣe dìjà náà rí o bí ṣe dìjà kọ́mọ òyìnbó fọmọ àdùbí ṣáko bí ṣe dìjà rèé o nígbà ogun owó orí tá a sọ yìí ìgbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ gbérélùwé kọjá nílùú yìí ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn òyìnbó wọ́n ní ète bí wọ́n ṣe lọ báwọn olórí wa ní Abẹ́òkúta nu pé gbogbo àwọn boys tó wà nílùú gbogbo kì í ṣe bí nìkan ní gbogbo àyíká yìí pé wọ́n gbọ́dọ̀ mọ wá ṣán oko tírélùwé ó gbà láì ní sanwó orí láì ní gbàkọ́bọ̀ ìjọba fúnra rẹ̀ ó ń gbowó orí káyà akànyàbẹ̀ yẹn péréte ni o torí ohun tó dá ogun àdùbí sílẹ̀ o ní owó orí àti àsìngbà nígbà wọn bá mú àwọn ọkọ àwọn tó jẹ́ ìyá wa lọ tí wọ́n lọ ṣiṣẹ́ láì gbowó tí wọ́n bá tún jí láàárọ̀ bóyá ọjọ́ kejì tí wọ́n ti ṣiṣẹ́ tán ẹ tún fẹ́ dìde láti mọ́ lọ àwọn èèyàn ìyà tó ń dé wọ́n á ní àfi bẹ́ẹ̀ bá tún padà bíi bẹ́ẹ̀ kọ́ ẹ fún wa lówó orí yìí tó ń gbà tí wọ́n bá tún lówó orí wọ́n á tún dá wọn padà àwọn ìyàwó wọn tó tún ń tajà lọ́jà wọ́n lè ní wọ́n já ewé ẹ̀kọ́ lẹ̀ kíní kankankan wọ́n lè san sílẹ̀ méjì. wọ́n fi ayé ni mẹ̀kúnnù lára náà ló jẹ́ jẹ́ gbogbo bá a ṣe ń pójú là ojú là wá ń ra yìí ó ti ra tipẹ́tipẹ́ títìtì náà yàtọ̀ tó wà ń bẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ní irú ibi tá a wà yìí tá à ń sọ̀rọ̀ tó jẹ́ wọ́n mọ̀ gbúrò wa káàkiri ìgbà náà wọn bá wọn bá sọ náà ni ó wọlé bí ṣe é mọ̀ bẹ́ẹ̀ so nítorí ìdí èyí ìyẹn ló fa ogun àdùbí. Hmm. tẹ́mi dẹ̀ bọ́ dáadáa lóògùn rẹ̀. ẹ̀mí bọ́ o irú àwọn bàbá tiwa tí wàá di ẹni tí à ń dárúkọ dòní tó fi dẹlẹ́rẹ́ àdùbí hmm. tí ì bá ṣe pé bàbá tó fẹ́ gbogbo èèyàn hmm. ogun yẹn ó sì máa lọ ní ìlú ìgàn ó parun torí wọn ni láì rí àdùbí yẹn o ogun ò ní dúró fúnra àdùbí ló wá fara ẹ̀ kalẹ̀ pé ah, ṣé tógun bá ti dúró tó ẹ bá ti rí mi kò sógun mọ́ wọ́n ní ò mọ́ gbogbo àwọn dán tó pa ńgbà náà a fi ṣe fíìmù eh, àwọn èèyàn mọ̀ pé ewé ń bẹ egbò sì wà torí bí èbá yẹ pé ó pidán tí èbá yẹ pé ó yọjú wọ́n tún gbóhùn fúnra ẹ̀ kọ́rùn láì mọ̀ fóun làwọn gbé kọ́rùn. ṣé wọ́n ní kádùbí yọjú kógun ṣé wọ́n fẹ́ pa wọ́n ní àbí kí wọ́n fi ní. Eh, ohun tó ń ṣẹlẹ̀ náà ni pé ńgbà tó jẹ́ pé àdùbí ló ẹ̀dì ogun yẹn gbogbo rírun abúlé bíi mọ́kànlénígba ibi tí wọ́n ti ń ṣèpàdé rẹ̀ àdùbí ló lórí gbogbo wọn nígbà náà so tẹ́lẹ̀ mọ̀ pé bí wọ́n bá ti mú lórí ogun ogun ò tí ì rọ̀pá yẹn náà ṣe pé àlẹ́ àdùbí láì ràdùbí gbogbo olú ìtẹ̀wò iná fi ná sí hmm. ṣùgbọ́n nípa àánú ojú pé a ah, téèyàn bá tiẹ̀ tóun ò bá yọjú téèyàn pa gbogbo àwọn ọmọ ọ̀hún tán hmm. ta ló ń fẹ́ máa jẹ ọba òǹdé lórí bó ṣe yọjú wọn pa o hmm. àwọn ọmọdé kò wọ́n mú rè Hmm. ìtàn bẹ̀ pọ̀ tẹ́ ẹ bá wo àwọn hmm. fíìmù wa. Hmm. ẹ ṣe bàbá ẹ ṣe ìyẹn náà ṣe pàtàkì ara àǹfààní tá à ń jẹ tá a bá ti wá bọ̀ ọ́n bàbá lè wúlò fún wa ara àwọn àṣà wa èdè wa lọ́wọ́ bàbá yìí tó dẹ̀ ṣe wá bá wọn ẹ ṣe bàbá mo dúpẹ́ bàbá ẹ jẹ́ ká mu ibi tá a máa yà á pọ̀ díẹ̀ sà ibi tá a máa yà á pọ̀ tá a bá rí rin báyìí a gbọ́dọ̀ gbà nǹkan tá a bá lè gbà ni bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ kékeré yín bá a mu pápápá bó ṣe di pé ẹ̀yin náà wá ba dé ẹni tó wá dé ètò ń ṣe lórí ìtàgé torí bẹ́ẹ̀ ṣe sọ ìbábọ̀ ń ṣe oléré ìyá òun ṣe oléré ẹ bá mi bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé yín kẹtí wá wọ iṣẹ́ oríta àti pé ìgbà yẹn tẹ máa kí ló ń mú yín sùn wọ ìdí. bàbá nyàrò lẹ́jọ́ onílẹ̀ ló láre hmm. àdùbí ìkẹ́ha ní ìlú Ògùn hmm. omila ní bàbá ta ló ń fẹ́ ká ṣeun re hmm. náà dé àjèjé o bàbá ta ní ìṣẹ́hùn ìlú ẹlẹ́rẹ̀ àdùbí la bí mi sí gẹ́gẹ́ bí mo ṣe wí a sì bí mi sí bí ìbí ọgọ́rin ọdún sẹ́yìn. ọgọ́rin ọdún. Hmm. Hmm. torí a ti ṣe ọgọ́rin ọdún yẹn hmm. nínú oṣù tó rí kọjá yẹn bàbá tó bí mi ìyá tó bí mi mo ṣe sọ fún yín pé ìlú ìnáànà bí mi sí ìbí náà ń gbé ìbí ni mo sì ti ṣọmọdé ìbí ni mo ti ka primary school standard school náà ń pè ń gbà náà kò sí eh, primary one primary eh, o bí ni mo ti ka ìwé bẹ̀tí mo ka ìwé méjì níbí hmm. torí kò dé mẹ́ta hmm. skul tó wà ládùúgbò yìí kò dé san three san two ni nígbà náà hmm. nineteen nineteen fifty two downward àwa lọ sí gbòòrò Abẹ́òkúta àtèmi àti ẹ̀gbọ́n mi torí mo lẹ́gbọ̀n níwájú ẹ̀gbọ́n mi yẹn ló ti dé three tèmi wà ní two ó yẹ kémi bọ́ sí two káwọn bọ́ sí three ìgbà táwọn dẹ̀ bọ́ sí three tèmi ó bọ́ sí two so definitely agbọ́dọ̀ jọ move fún ọ̀fẹ́ kó nìkan lọ mọ́ dágbé agboolé òun lè jẹ́ ká lọ sábẹ́kúta adẹ̀ka àwọn ìbánitọ́lọ́ ń tèmi ń tèmi san six ni mo kà ntí ò dẹ̀ jẹ́ ń kà jù bẹ́ẹ̀ lọ ó ní àrùn kan tí wọ́n pè ní asthma iṣẹ́ tó òun ló ń bá mi fíngun gbà wà ní school débi tó fi jẹ́ pé tó bá dé báyìí ẹ rò bí mo fẹ́ kú ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀ lásìkò tó yé àtẹ̀ ti jáwọ́ nù àrùn iléèwé àǹṣetá àti jáde sansisi yẹn Ọlọ́run dẹ̀ tẹ̀ mọ́lẹ̀ pátápátá pàtó wá jáde ń bí tí wọ́n ń ronú pé iṣẹ́ wo ni mo dẹ̀ à ń fẹ́ ṣe báyìí à ń pè ẹnìkan ní Súlè

iṣẹ́ kí ló fẹ́ ṣe mo ní máa máa ṣe iṣẹ́ tí bàbá yìí ń ṣe wọ́n ní ṣé mo máa bá wọn rè kó ni mo ní máa lọ bí wọ́n ṣe fi mí lé Mr. Makuba mi súlè lọ́wọ́ nìyẹn ibẹ̀ ni mo sá ti bẹ̀rẹ̀ láti máa kọ́ṣẹ́ ẹ tẹ̀lé wọn lọ sẹ́kù. mo tẹ̀lé wọn lọ sẹ́kù. nígbà tẹ́ dẹ́kun bá ló ṣe rí lára yẹn mo kó tẹ́ pẹ́ dégbò ní ah, kíláà títí ìtàn èkó yẹn ó pọ̀ díẹ̀ hmm. nílùú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. tèmi àtàwọn ẹ̀gbọ́n mi bá ń jẹun hmm. oúnjẹ mi ò fi gbogbo ara hmm. ṣo ní wùdùwùdùwùdù hmm. mo kàn lè mọ ẹ̀bù díẹ̀díẹ̀ tó ń gbọ́ bá débì kan màá bú sí gbé ni pé wọ́n mọ̀ ní jẹun tán níyà mi ò bá mọ rẹ ni ó bá mọ bínú pé nígbà tó jẹ́ ń ṣe ló mọ sọrun tíún tíún tó mọ ṣe àṣé gbogbo ìgbà yẹn wọ́n ń kọ́ mi ni ó dẹ̀ máa ń dùn mí pé wọ́n tún ń bú mi báwo láti máa jẹun nígbà mo wá dépò láàrin àwọn ẹgbẹ́ wa inú àbọ̀ kan náà la ti ń jẹun tí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ tá a bá ń jẹ àwọn tí wọ́n ti tọ́ ọmọ èkó Lagos boys wọ́n ti fa oúnjẹ wọ́n ti ṣe wọ́n ti ṣe ah ó kàn wá àdìjọ́ kan mu ọ̀fun tí yóò dẹ̀ la. ah wá àdìjọ́ kan mu wá decide pé yẹ ẹ̀sìn tí máa ṣe èmi náà ti mọ̀ tá a bá ti gbóúnjẹ tán tí wọ́n bá ti gbóúnjẹ kalẹ̀ tí n bá ti bù n bá ti fi kan bẹ̀ wà màá tún ṣẹ̀ sọ́hùn màá tún ṣẹ̀ sọ́hùn màá tún fi kan bẹ̀ àṣọ wa ń dùn wọ́n hmm. wípé à àbùṣá àbù ọdún yẹn mo gbọ́ àbùṣáàbù ìwúrà àbùṣáàbù <laughs> ẹ̀gbọ́n mi kan ẹ bọ̀dá sanjọ́ bọ̀dá fọlárìn bọ̀dá sanjọ́ bá yàrí mọ̀ lọ́wọ́ ọjọ́ kan o gbọ́dọ̀ tó ó gbọ́dọ̀ tó fi kíní yẹn kan bẹ o nígbà tó ti ṣẹ́ sẹ́nu ó gbọ́dọ̀ fi kan bẹ kó o jù sẹ́nu ni ìwúrà àbùṣáàbù mo nígbà tẹ́mi ò lè sùré jẹun bíi tiyín hmm. à ń bá bọ̀ ẹ jẹ́ àgè péréte. ó yá bàbá mo fẹ́ kẹ́ báyìí délẹ̀. <laughs> nígbà tó dijọ́ kan mo dẹ̀ lọ́rẹ̀ẹ́ kan ìyẹn náà èèyàn bíi tèmi ní gbọ́dọ̀ pé lọ́mọ burúkú hmm. torí èmi náà burú díẹ̀ hmm. ló wá ní kúnlẹ̀ mo ní sà ọ̀gá mi ló jẹ́ àwọn hmm. oníṣe bí ọmọ bàbá mi la ní torí gbogbo wọn máa ń rí bàbá mi tó bá wá bá wọn ṣiṣẹ́ ìṣègùn lébùté mẹ́ta yìí ìwọ ọmọ bàbá alápàsílẹ̀ ìwọ ọmọ bàbá eléégún gbogbo ẹrù tí bọ̀dà Sọjí ń dáàbọ̀ yìí ṣé o lè pinwọ́ ẹ̀ ni mo ní mo lè pinwọ́ ẹ̀ mo ń ronú pé má dáràn ni wọ́n ní kí ló dé tọ́ba pò mí orúkọ wà lápò mi ṣùgbọ́n kí n wọ́n ní kí n pinwọ́ ẹ̀ fún bó ṣe máa ń ṣe sáwọn nìyẹn mo ló dà wọ́n ti fún mi ní abẹ́rẹ́ ẹnu bá a ṣe tún jẹun lọ́jọ́ náà a tún fi bí mo ṣe bù èmi kúkú ti gbàgbé mo ṣe tún bù tí mo dá gbọ́n tí mo ló bá gbá mi gbà á ah! òkèlè yọ dànù ah, mo ní Brother Sọjí ẹ má dẹ̀rú ẹ̀ wò mọ́ ó tún súnmọ́ mi ó tún gbá mi ah! mo dákẹ́ àmọ́ inú bí mi tòkòtò torúkà wà lọ nínú ẹ̀mí ìtì ìwọ́ hmm. mo sinmi ra mo ti tètè sanwó gbogbo adé ni a máa múra ní one thirty two Griffith Street ká tó máa lọ sí Oníkẹ́ Road Yaba ibẹ̀ ni industrial estate ibẹ̀ ni headquarter ọ̀gá wa so mo ti múra mo ti lọ sí ṣọ́ọ̀bù yẹn mo ti bọ́ ṣòkòtò mi mo ti yọ òrùka yẹn kúrò níbi tó wà mo ti wà ní hóhò mo ti jù sínú àpò àṣenúbò náà bó ṣe dé báyìí tá a bá wọlé a wà bá a. inú ilé sílẹ̀kùn ìta ni kò ó rí ipá àti ìṣílẹ̀kùn ìta ó kàn wọlé ni kúnlé lọ sórí ẹ kíní kan àmúbà sọ díẹ̀ náà lọ sórí yín kí ló dé ẹlòmímì sọ̀rọ̀ ẹ tún níjọ oníṣòwò fẹ́ jìyà tó bẹ́ẹ̀ gbogbo ayé náà dẹ́ ti tọ́ bọ kíní bọ́ì náà bọ́ì kan náà ń pè ní azan ọ̀rẹ́ mi náà lòun òun tiẹ̀ gùn mí lọ dáadáa ó fẹ́ràn wàhálà bó ṣe ń wú mi ẹ bẹ́ẹ̀ ló ń ṣẹ́jú sí mi hmm? bíbọ̀dà sọ́jí ti pé kóńté mo kàn fún tán ni Hmm. gbàá bá gorí ẹ̀ làwọn ọmọ iṣẹ́ wa bá sílẹ̀kùnlẹ̀ náà bá ń pè ẹ mọ́ bọ̀ wọ́n ń já o ẹ mọ́ bọ̀ wọ́n ń já o a bá fi parí yìí hmm. ní tí mo sọ wẹ́rẹ́ yìí o hmm. ó lé lé oṣù mẹ́ta tí wọn ò fi bá mi ṣe nǹkan kan ní ṣọ́ọ̀bù o tí n bá dúró tìwọ́ tí mo fẹ́ máa wo iṣẹ́ báyìí wọ́n máa dí gàgẹ́ ẹ̀ ni tí n bá dúró tìwọ́ máa gbọ́ mọ́nà lóògùn o tí n bá dúró tìtàn mọ́nà lóògùn o ìbò ni mo ti wá fẹ́ mọ iṣẹ́ tí mo fẹ́ kọ́ yìí mo fẹ́ ọlọ́run sá kọ́ mi ní ọ̀nà yẹn títí débi tí ọ̀gá wa fi pè mí pé ń gbọ́ wọ́n ní báyìí báyìí báyìí ṣẹlẹ̀ mo ní bẹ́ẹ̀ ní sà wọ́n lò ó nà wọ́n lóògùn èmi ò nà wọ́n lóògùn o kíní kankan asá ń bẹ̀bẹ̀ wàá bẹ̀bẹ̀ so bí mo ṣe kọ́ iṣẹ́ ti àmọ́ ah, kọ́ mo mọ̀ hmm. painting and designing mo kọ́ mo èmi gan fúnra mi ni mo sanwó iṣẹ́ mi hmm. torí ten shillings lọ̀gá ń fún wa lóṣooṣù tọ́lẹ̀ ti fẹ́ fún wa báǹkì kan British bank kan ni ó wà lébùté mẹ́ta lóyìnbó ńbẹ̀ la lọ gba káàdì sí tó tó bá ti fún wa á lọ san sínú àkáǹtì tó bá ti fún wa á lọ san sínú àkáǹtì ǹjọ́ tówó yẹn kú ju owó tó fẹ́ gbà la lọ withdraw rẹ̀ ńlá fún un ẹ bàbá mm. ẹ ṣé bàbá mi bàbá mi jẹ́ sáré dáhìn padà sẹ́yìn díẹ̀ ẹni mm. iṣẹ́ ìṣègùn ni bàbá yín ṣe. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ ni wọ́n ṣe gidi tí wọ́n mọ̀ nípa ẹ̀ gidi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. báwo ni ìgbà yẹn sà ìtọ́ba níyàn ṣiṣẹ́ ìṣègùn ìsìn oríṣiríṣi nǹkan là ń gbọ́ mm. gba tèmi yàn ṣe àti pé gbà yẹn ṣé wọ́n ń ṣe bí oògùn owó oògùn kọ̀ọ̀kan gbà yẹn mọ́ra wọn bàbá ẹ jẹ́ ká jàǹfààní yẹn kẹ́tù ẹni bá ń ṣiṣẹ́ jẹ́ kí n lò báyìí pé ẹni bá ń ṣe jìbìtì ń gbà yẹn aṣọ rẹ̀ pọ́n ni dìsí náà bí babaláwo bá lóní jìbìtì lòun ó lè kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún o jìbìtì tó fi kọ́lé yẹn ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa àwọn bàbá tiwa wọn ò mú jìbìtì mọ́ṣẹ́ wọn mo mi tiẹ̀ ṣe rántí pé tí wọ́n bá gbé wèrè dọ̀dọ̀ bàbá mi láàárọ̀ yìí bàbá mi ó sọ pé kílẹ̀ ló ń ṣe ẹ ń ṣe wọ́nàwọ́nà ń ṣe kíní kan bàbá mi ọ̀nà òun yìí wo wèrè awájú ẹ̀gbọ́n ẹ̀ kan ẹ lọ sọ́dọ̀ ẹni báyìí a ní òun ló ń wo wèrè wọ́n dẹ̀ mú lọ so kò iṣẹ́ tí èṣe tiẹ̀ kò ní kò ní gbà rárá rárá tó bá dẹ̀ ti lè pé òun dé báyìí ẹ jẹ́ n fi kan kún fún yín ǹjẹ́ ẹ gbà pé bàbá wa ni bàbá àjọ St Peter African Church títí tó fi kú bàbá àjọ ẹlẹ́mì náà tún wá wà lórí ẹ̀ bí mo ṣe wà yìí tó béèyàn bá ti ń ṣiṣẹ́ dáadáa àwọn tó wà láyìn àdúgbò ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ yóò sì máa ní àǹfààní. bàbá àmọ́ tọ́wọ́n yẹn bá fẹ́ kàn sí nípa iṣẹ́ ìṣègùn kankan tí sọ́lé kàn sí yín. tọ́wọ́ tọ́wọ́ yìí káàkiri ká lè ṣe. ẹ̀wọ̀n owó ànáwó mi ọ̀hún omi àdèsùn omi ọ̀hún oúnjẹ là á pè níyàn. Hmm. adibafẹ́lẹ́ yọ ọmọ àjòrí ọmọ ajá ayégbẹ́dẹ́ bí ẹni láyìn àtẹ̀wé àtàgbà tó ń bẹ́ ńlẹ̀ o dàyé ẹmu wẹ́ wàrà jà ọmọ ọba o ẹmu wẹ́ wàrà jà ohun yòó hàn hmm. iṣẹ́ ìṣègùn yẹn ni mò ń ṣe paraku báyìí hmm pàápàá jùlọ láì gbà mo ti kú òǹbàdàn kí mo mm, ti wọ ìlú yìí táwọn ọmọ wa bá pè wá á lọ bá ń ṣiṣẹ́ mm. gẹ́gẹ́ bí onítíátà mm. táwọn èèyàn bá dẹ̀ wá wọ́n bá láyé ẹsẹ̀ ń ro àwọn ara ń ro àwọn wọ́n ń lé àwọn kiri ojú àlà àbẹ̀ lọ́hùn fún wọn ọlọ́run dẹ̀ ń gbọ́. ẹ ṣe bàbá mo dúpẹ́ bàbá tó ní onítíátà orí ìtàgé báwo ló ṣe bẹ̀rẹ̀ sà. ẹ ṣe ẹ jẹ́ ká wọ ọbẹ̀ yẹn mọ̀kàn ara lè ń dúró fún mi. ẹ ṣe ẹ ṣe ẹ rí bí tíátà eré ìtàgé ṣe bẹ̀rẹ̀ àti skul ni mo fẹ́ gbogbo ìgbà tí à ń sọ pé à ń lọ skul yìí nígbà táwo lọ́wọ́ dé èmi pẹ̀lú àwọn tó máa ń lu ìlù tá a fi ń wọ́ ọmọ kiri tó mo ti mọ̀ nípa kálùlù mo fẹ́ràn lù mo sì fẹ́ràn ká ṣeré débi pé tí wọ́n bá fẹ́ ṣeré ní skul tiwa tó bá kan kíláàsì tiwa mà ní ẹ fi ti ọ̀dọ̀ wa lẹ̀ lágbára ọlọ́run àwa ó ṣe nǹkan tó dáa tá a bá dẹ̀ ṣe nǹkan ó máa ń dáa ju nǹkan tí ṣàgán kọ wa lọ mo rántí pé nílùú ìmọ̀ṣeré kan tá a pè ní olùkù bẹ́ńbẹ́m ọmọ ọdẹ ńlá hmm. ọdẹ tó regbó tí ò pẹran tí ò ṣe kankan tó wá bá òkú ẹran ta tó wá dé tó ń gbébọn lé tó ń jọfẹ́ ngbò délé tá ìyàwó ẹ̀ rò bí ẹran ló pa ngbò là mọ́lẹ̀ kò mọ̀ kó ti kẹnu gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí í rùn nu hmm. nàbàyà kí wàá olùkù bẹ́ńbẹ́m ni olùkù bẹ́ńbẹ́m ni. Mm mo fẹ́ràn eré láti school nípa ṣíṣe bẹ́ẹ̀ nígbà tí mo débi tí mò ń ṣiṣẹ́ yìí hmm. mo fẹ́ràn kí n máa lọ wo india film hmm. tọ́gà wa bá ti lè wọlé sùn báyìí hmm. èmi ti jáde torí sinimá kan wà ní àdúgbò alébùté mẹ́ta ń bẹ̀ bẹ̀ ní sísì ni sísì lówó táàfì wòran so mi lè ṣe máwòjọ́ kan àfi tíṣẹ́ ọ̀gá bá dáńdó láti bẹ̀ yẹn ni mo ti tún rí lọ àṣekíní tá a tiẹ̀ ṣe ń skul yìí àṣé wọ́n tiẹ̀ ń ṣe sí sinimá kéèyàn ó máa wò káàkiri létà gbà tí mo kúrò lọ́dọ̀ ọ̀gá mi tí mo bọ́ sí Mushin ìgbà yẹn ni èmi àti eh, arákùnrin kan tá a pè ní Sulemaito ọmọ ìlú wa náà ni o tí n bá ń lọ bá ní ọmọ bàbá ẹ̀dẹ̀ tí mo rà ń gbà tó jájọ máa ń kò dì mú lórí ebútú hmm. bíi ni. Mm ibi ilẹ̀ wà mà èbúté mẹ́ta lọ́nù mu wa o kankan abáṣejọ fàmọ́ra wa tó jẹ́ mi ò lè dé mu ṣe kí n mọ̀ rí ìgbà mi wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀wù ọlá publicity lọ́lọ́run ṣògo ibẹ̀ fẹ́ dojúkọ green spring hotel ìgbà yẹn mo ti ń bá a ṣiṣẹ́ so ọdún yẹn mo wá rí i pé ògùn gbè ó wá ṣeré ní green spring hotel. ìyẹn ògùn gbè yẹn bàbá. ẹ bàbá ògùn gbè ẹ̀gbọ́n mi ni hmm. lábẹ́kúta sóńgbà tí wọn kó fẹ́ ṣeré yẹn à opportunity rẹ o mo sá láti wòran yẹn mo rí bí wọn ṣe bẹ̀rẹ̀ bí wọn ṣe gbogbo àwọn ṣáàṣì olúmọ nǹkan kan wọn yẹn mo rí wọn ní wẹ àwọn. ṣé ti mọ̀ wọn ah, tẹ́lẹ̀ abẹ tí ń gbọ́n pa gbọ́n tẹsán tẹ́lẹ̀. n mọ̀ ṣáàṣì olúmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tẹ́jọ ń ṣiṣẹ́ ìkan náà gbogbo wa hmm. torí pọ́ ọmọ abẹ́kúta ni wọ́n hmm, a ti mọ̀ra wa tàòrídì ìṣànúsí hmm. ẹ̀yìn ẹ̀ wọ́n ń pẹ́ nìkan ní ìyá pàṣẹ àdùkẹ́ wà ń bẹ̀ àti ẹ wò wọ́n pọ̀ ńgbà yẹn hmm. tó jẹ́ pé ògbó wọn báyìí hmm. ẹ̀yìn ilé náà dẹ̀ ń gbé hmm. so àtìgbà yẹn bá ń fẹ́ ṣe rìásà màá lọ wò wọ́n tí wọ́n bá fẹ́ ṣe rìásà màá lọ wò wọ́n. sixty ni àbí. sixty ni o no sixties around nineteen sixty one two torí sixty three ni mo kúrò ní Mùṣín. Mm náà kí ni mo fẹ́ fàyọ ni pé ibi èmi náà ti wá ronú pé a hmm. n kó àwọn ọmọ ìlú wa jọ hmm. káwa náà mọ̀ wá ṣe ending of the time hmm. nílùú ẹlẹ́rẹ̀ àdóbí ṣùgbọ́n àwọn ọmọ ìlú wa ń gbà náà a ṣara wa jọ a máa ń ṣe rìásà ìgbà yẹn wọ́n máa ń pè mí ní composer composer so èmi ni máa compose eré tá a máa ṣe àgàgà jùlọ nígbà tí mo ronú sí eh, eré Joseph èmi mo compose ẹ̀ a máa ń wá ṣe lọ́dọọdún bí tàbá dẹ̀ ti ṣe owó tàbá pa a fi láta náà ni gbàdúrà wá gbéra láti bẹ̀rẹ̀ tí mo tún lọ síbàdàn iṣẹ́ yẹn sì wà lórí ẹ̀mí mi pé ah, ah iṣẹ́ tíátà ìbáwò mo ti fẹ́ ṣe. kí ló mú yín lọ Ìbàdàn ṣé kókó eh, ṣẹlẹ̀ lọ. ẹ tó mú mi lè Ìbàdàn inú iṣẹ́ tí mò ń ṣe yẹn bàbá wa kan wà ngbàdàn ngbà náà eh, Mr Sura hmm. Surakato Akínbọ̀lá hmm. wọ́n wà ní leventis hmm. wọ́n bá wọn ta mọ́tò hmm. mo dẹ̀ ti ṣe kẹsẹ̀tì kan fún gbà tí mo wà ní ọ̀dọ̀ ọ̀gá mi hmm. ye shall know them by their fruit mo ṣe sínú glass twelve by ten mo fi ránṣẹ́ sí wọn so pẹ̀lú ìtẹ̀jẹ́ pé tí n bá ti ṣiṣẹ́ tán bóyá wọ́n gbà mí sí ẹnu iṣẹ́ wọn pẹ̀tíngbè mi dé Ìbàdàn ẹ̀gbọ́n mi ti ṣáájú mi rè Ìbàdàn gẹ́gẹ́ bóyá ṣáájú òun náà ti ṣáájú mi rè Ìbàdàn gbà tó kàwé tán òun ti ń lọ ṣe sales representative lọ́dọ̀ wọn bẹ̀ hmm. gbà tèmi dé wọ́n ní mi ò lè tún ṣiṣẹ́ ń bímọ o hmm. wọ́n ní kí n lọ gba ṣọ́ọ̀bù hmm. kí n máa fi ṣe iṣẹ́ ọwọ́ mi tó bẹ́ẹ̀ ni mo ti tó kó àwọn èèyàn jọ tá ń ṣe eh, Unity Boys and Guys Club bẹ̀tí bá ti wá lọ wo tẹlifíṣàn màrí ògúngbè ògúndé dúró ládìípọ̀ kọ́lá ògúnmọ́lá kíní tá à ń pè bí eré yìí hmm. ni wọ́n fi ń ṣiṣẹ́ ní hmm. orí kíní yìí hmm. ó ṣe dọ̀sán ọjọ́ kan gbà fẹ́ ṣe rìásà wọ́n á pa àwọn èèyàn wa àwọn màálù wa kún bẹ́ẹ̀ o àwọn tí èso màálù wa kún bẹ́ẹ̀ o mo ní ẹ wá o bẹ́ẹ̀ bá fẹ́ ká wọ ọ̀nù tẹlifíṣàn ṣé ẹ̀ náà máa ń wo tẹlifíṣàn ẹ̀gbọ́n tẹlifíṣàn tó jẹ́ bó bá fẹ́ wò ń bì tó o bá rí kan bí kó o tó tún rí mi èèyàn ò rí lé bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó tó tún gbọ́ pé tẹlifíṣàn ṣiṣẹ́ àwọn ló dáa nítorí mo fẹ́ ṣètò rẹ o hmm. wọ́n ní inú àwọn dùn sí i mo ní àmọ́ a máa ní pírọ́blẹ́mù kan ní kí ló dé mu ni àfi ká wá orúkọ ẹnìkan hmm. ká fi sọ orúkọ ẹgbẹ́ yìí hmm. kó mọ̀ jẹ́ Unity Boys and Guys Club wọ́n ní kí nìdí mo lẹ́ ṣe mo ń tẹ̀yìn náà bá ń wo tẹlifíṣàn ẹ̀ẹ́rì ń báyìí ẹ̀ẹ́rì ń báyìí ẹ̀ẹ́rì pé gbogbo orúkọ tẹ̀ ń wò yẹn àwọn tí wọ́n ní ah, wọ́n lóòótọ́ ni o wọ́n tó bá di next meeting nígbà wo máa fi di next meeting àwọn tó lọ ti lọ pé ẹ́ ṣe máa jẹ́ orúkọ bàbá ẹ̀ hmm. àwọn tó dẹ̀ dúró pé ìyẹn ló tẹ́ àwọn lọ́rùn hmm. bí mo ṣe bẹ̀rẹ̀ Omilani theatre group òun náà nìyẹn bàbá ń babọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ìgbà yẹn o àwọn bàbá wa náà tí ì mọ̀ níṣẹ́ o hmm. ọdún kan tá a wá ṣiṣẹ́ ń bí tí wọ́n wá rí bá a ṣe ń ṣe à bàbá mi bá pè mí wọlé àdùbí ìkẹ́ aníyì lóògùn apá àjọ ọkọ̀ kan yìí ó ní kí n gbélé kí n gbélé kí n gbélé kí n máa fi eyín gbódó kí n máa jó lórí ẹ̀kú fọ́ọ̀gù kí n máa ó sáfún mi láwọn ẹ̀dán bíi mẹ́ta tí n bá gbé igbá kalẹ̀ á gbé odó lé lórí àdúró lé lórí àtúmọ̀ kọrin wọ́n níyàn á tún jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa participate so ibi àti tún bẹ̀rẹ̀ nìyẹn o làbá tún di àfẹ́yìn gbódó à ní kòtẹ́ẹ̀dó yẹn o Ah, ẹ̀pà ìpíngbódó kọ́kọ́ wá dá wa lára yáná pé léré ó tó ṣeré wọ́n pè ní tí ò bá ti rántí wa wa náà lọ ẹ jẹ́ ká wá fèrè dá lára yá àwa omila ní tíátà ó ti yá so bí. ẹ fi yẹn jẹun lọ gángan. a fi jẹun lọ kámọ́dé náà pẹ̀lú mo ṣe sọ bẹ́ẹ̀ ni a fi yín gbé báyìí a máa fi lọ́ọ̀yì a máa fi lọ́ọ̀yì tàbá dẹ̀ kó ẹ̀kú fọ́ọ̀gù a kò sórí ilẹ̀ ẹlẹ́bàáyà àtẹ̀sọ̀ wọn á rí a máa jó lórí ẹ̀ á tún fò á tún bẹ́lẹ̀ lórí kò ní sí nǹkan kan tó máa ṣe wá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni hmm. àmọ́ ẹjọ́ kan ni bàbá gba gbogbo ẹ̀ padà hmm. ẹ ní kí ló ṣẹlẹ̀. mo ti béèrè tán bàbá mi. ìgbà yẹn àti wàá tó ẹni tí ó fẹ́ yàwó bàbá mi bá pè mí pé wá o kíní tó ń fún ọ yẹn tó bá ń bọ̀ láti Ìbàdàn kò kò dání mo ní hò bá kò dání ngbà mo dé wọ́n ní ìdá mo dẹ̀ kú lé wọn lọ́wọ́ wọn dẹ̀ tí ì fún wa ń di ẹ̀ ń gbà náà Wọn ló lò mọ́ o kí ló dé wọ́n ló ti fẹ́ fẹ́ yàwó ní ìsìn ńgbà tó bá gbé odó sínú tó ń fẹ́ yàwó bóyá ẹni tẹ́ ẹjọ́ fẹ́ fẹ́ yàwó yẹn bóyá wà láìsùn jọ yẹn tó ní wọn wá gbódó mọ́ ẹnu ó lè jẹ́ òun ni ó gbà á tí ò ní gún odó tó jórí ní ògùn ó lẹ́yọ kan aṣọ yẹn péré ó ti tó ibi mo bá dé ìkọlọ́hún ó fàlùbáríkà sí bá a ṣe pè dámọ́nù títí dòní tó fi jẹ́ pé iṣẹ́ tíátà làwa ń ṣe káàkiri káàkiri bí bẹ̀yẹn ṣe jẹ́ nu. ẹ ṣe ẹ ṣe bàbá ẹni bí bàbá ṣe ara máa ń bá wa mu ẹ ó ṣe pàtàkì bàbá ara ń mu fún wa kó lè yé wa dáadáa ẹ ṣe bàbá bàbá ìgbà ló wá di pé ẹ ti dáwọn orúkọ ẹgbẹ́ oríṣiríṣi hmm. ẹ já sọ̀rọ̀ díẹ̀ ń pa bàbá Ògúndé nǹkan nǹkan gbà yẹn torí ráńpẹ́ ni ẹ sọ́npadẹ̀ àwọn bàbá wa tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà àdìgbẹ́ yìí náà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tí gangan tó di pé ń lórí amóhùnmáwòrán kó àdìgbẹ́ tó bẹ̀rẹ̀ sí máa ya fíìmù kankan bàbá. ẹ ṣe ẹ kó tó di pa bẹ̀rẹ̀ sí ya fíìmù mo rántí àǹtí mi kan àǹtí àlàkẹ́ kọ̀ǹtráktọ̀ ni ọmọ ìlú tó gbé wá yìí ni ẹlẹ́rẹ́ ajípàtù hmm. àmọ́ kan àtàjípàtù àdìbí ìkan náà ni wá ọmọ ìyá ni wá so lọ́dún náà lọ́hùn-ún mo wá sọ fún wọn mo láǹtí mi mo fẹ́ máa ṣeré lórí tẹlifíṣàn mo ní Ògúndé dúró ládìpọ̀ gangan gbogbo wọn ló wà níbẹ̀ mo ní ẹ̀ náà dẹ́rì torí gbogbo ìgbà yẹn gbogbo àdúgbò wọn ní àpáta odò ọ̀nà a máa ń lọ ṣeré lọ́tẹ́ẹ̀lì ńbẹ̀ àǹtí mi yẹn máa wá hmm tó máa káwọn ẹgbẹ́ ẹ̀ wá pé ẹ wá lọ wà àbúrò òun ó fẹ́ hmm. ṣeré hmm. ló wá ní mo fẹ́ ṣeré ní orí tẹlifíṣàn gbà náà NTA ni o hmm. kò tí ì di WNBC o NTA first in Africa alódà ó ní báwo láti mo ní mo ti po yíbẹ̀ po yíbẹ̀ ń rẹ̀ nìkan ó ní ó dẹ̀ débẹ̀ ó bá dọ̀sán ọjọ́ kan ó ní kí n jẹ́ ká lọ làbá lọ àwọn tó wà ń bẹ̀ ó jẹ́ ẹnìkan tóun máa ń sọ̀pláì hmm. àwọn tó wọn bá ń fẹ́ fún hmm. Adéǹlé là ń pè Mr Adéǹlé hmm. ó ní tí n bá ti rí ó láàmú mi rí àtòkù làwa jókòó jókòó jókòó láti rí Adéǹlé o làbàrà Adéǹlé lọ́dún náà lọ́hùn-ún bàbá Fálétí Ògèdèǹgbé Nelson Payẹ eh, Anika Gbájé Williams wọ́n ń sọ ọ̀rọ̀ láti gbé. Mm. Uh, ọ̀rọ̀ nípa ogun àdùbí síta sórí tẹlifíṣàn. lóòótọ́. bẹ́ẹ̀ ni hmm. bí wọ́n ṣe fẹ́ sọ ìtàn ẹ̀. wọ́n dẹ̀ ti rí àwọn tó gbé ọta òyìnbó wọ́n wá ń wá ọmọ àdùbí kan tàbí ọmọ ogun ẹ̀ tàbí àwọn tó jẹ́ ìdílé ẹ̀ nínú conversation wọn yẹn àǹtí mi yẹn ò dẹ̀ gbóyìnbó àwa wà ní yàrá hmm. àwọn wà ní yàrá tó dojú kọ wa wọ́n sá ń sọ ara ń ta mí nígbà tí wọ́n sọ débi pé wẹ́ bóyá ló máa ṣeéṣe lálẹ́ tí àwọn ò bá rí yan jẹ́dẹ̀ mọ̀ dojúkojú là ń ṣe ń gbà náà bàbá tí ń ṣe náà máa mọ̀ wò wá mo bá sọ fáǹtì mo ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń yàrá kejì yẹn mo fẹ́ dá sí i àǹtí mi àárè kíkan ọ à mo ní ó kàn mí ṣé bẹ́ẹ̀ gbọ́ tí wọ́n ń pàdùbí ó lóun máa ń gbọ́ ẹ́ ọ̀rọ̀ bàbá wa náà ń sọ wọ́n dẹ̀ ń wá ọmọ àdùbí tàbí agbébọn à ó ní lọ́lọ́lọ́lọ́lọ́ bá débẹ̀ ń bá náwó bàfálétí ní ẹ̀hẹ́n ṣé ò sí o mo ní ọ̀rọ̀ tẹ́ ń sọ ni mo ní èmi lágbájá àdùbí wọ́n ní ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo ní omila ní àdùbí mo ní àǹtí mi ló wà ní rúùmù kejì yẹn wọ́n lè lè wá ṣe ń bí mo lémi náà ń mo ní àǹtí mi ló ní ẹnìkan tó máa mú wa dé ibi tá a ti ṣeré òun la wá bá àwa dárúkọ onítọ̀hún wọ́n ní kò kì í wá àsìkò yìí àárọ̀ ló àárọ̀ ló máa ń wà mo ní kò burú wọ́n ní ọ̀rọ̀ tẹ́yìn mo lọ́rọ̀ tẹ́yìn sọ mo ní wọ́n ní ṣé mo wá lè wà lálẹ́ ni mo ní lágbára ọlọ́run adẹ́yìn sọ̀rọ̀ bíi aago mẹ́rin gbà náà mo dẹ̀ ń gbé lápáta wọ́n ní ṣé mo máa wá lálẹ́ ni mo ní ẹ̀mọ́ kanṣu ẹ̀ mo ní màá wá wọ́n ní láti yẹn níbo mo kí mo lápáta wọ́n ní màá dẹ́ àsìkò aago mẹ́jọ náà fẹ́ ṣe mo ní màá wá lágbára ọlọ́run wọ́n ní ó dà wọn láwọn máa retí mi wọn dẹ̀ gbórúkọ mi wọn kọ́ lẹ̀ lásọ fáǹtì wọn ni wọn ní ká máa lọ ilé làbá wa lé mo wá wá lálẹ́ ìjọ náà gba mo wá lálẹ́ ìjọ náà tí wọ́n gbé mi síta tá a ṣe gbogbo ẹ̀ bí wọ́n ṣe sọ yan lòdùsá kan pé kó wá wo eré tí à ń ṣe mo ṣe bẹ̀rẹ̀ sí ti títí títí títí tá a fi wá bẹ̀rẹ̀ eré lórí NTA nìbàdàn lọ́dún ọ̀hún tí mi ò bá ṣì bóyá nineteen seven 1969 1969 hmm. hmm. torí ọdún yẹn la kọ́kọ́ bẹ̀rẹ̀ la kọ́kọ́ jáde lórí tẹlifíṣàn títí di omi olóòrùn. bàbá tí bá bèrè lọ́wọ́ yín pé tọ́ba tẹ bá fẹ́ sọ pé àwọn ṣàwáwò yín nídìí iṣẹ́ yìí hmm. bóyá lára àwọn tó ṣì wà láyé àbí àlọ́ tó ti lọ wọ́n dẹ́bà mi dárúkọ méjì mẹ́ta mẹ́rin máa tẹ́ máa sọ pé ah, àsìkò yìí àwa bíi mélòó méjì mẹ́ta. ẹ ṣe ẹ ṣe yín ó máa lọ síwájú ẹ bá a bá ní ká mọ̀ ká àwa tá a jọ jẹ́ sàwáwù àpọ̀ àwọn tó jù wá lọ pọ̀ bí ẹni táwa jù torí irú bàbá wa Ògúndé wọn ìṣẹ̀gbẹ́ wa nu iṣẹ́ yìí àbá wọn lẹ́nu ẹ̀ ni ẹ̀gbọ́n mi Ògúngbè àbá wọn lẹ́nu ẹ̀ ni Dúróládìípọ̀ mo bá wọn lẹ́nu ẹ̀ ni Kọ́lá mo bá wọn lẹ́nu ẹ̀ tá a bá yọ owó àwọn tí mo dárúkọ yìí àwọn tó kù bá èmi náà ni hmm. wọ́n bá èmi náà ni torí mo rántí pé èmi àti aisho pẹpẹ hmm. a jọ ṣe audition lọ́dún tí mo kọ́kọ́ fẹ́ wọlé kí wọ́n tó gbà mí hmm. èmi náà gbà lọ́dún náà òun ni mo rántí ni àwọn tá a jọ ṣe pọ̀ ṣùgbọ́n èmi nìkan ṣo náà mú lọ́dún náà torí pé ohun tí a fẹ́ ṣe wọ́n ti fún wa ní ìṣẹ́jú ẹni bá lè ti kọjá ìṣẹ́jú yẹn wọn ò ní gbà ẹni eré rẹ ò bá bá ti wọn fẹ́ mu wọn ò ní gbà àmọ́ lọ́dún ọ̀hún Ọlọ́run fún mi lérè yẹn ṣe ó fún mi ṣe sásìkò ló fi jẹ́ pé èmi ni mo ni wọ́n gbà bá wá pé àwọn tá a jọ jẹ́ ìkan náà tá a jọ jẹ́ sàwáwù a gbọ́dọ̀ mọ́ kàrú àìṣò yẹn náà sàwáwù la jọ jẹ́ a gbọ́dọ̀ mọ́ ka olóògbé ìdíjẹ́ tó wà lẹ́kìtì Jimoh Aliu sàwáwù la jọ jẹ́ a gbọ́dọ̀ mọ́ ka eh, n ò ka oyin adéjọbí ńgbà mo pa àwọn tí wọ́n jù wá lọ torí oyin adéjọbí wọ́n jù wá lọ bẹ́ẹ̀ la bá wọn bẹ́ẹ̀ la bá wọn eh, a pọ̀ bẹ́ẹ̀ àwọn tí. ọ̀n bàbá ẹ̀ dá nǹkan nǹkan nǹkan ah, bẹ́ẹ̀ wà. kẹta bá sọ̀rọ̀ ẹ̀dá nísìn ẹ̀ mọ̀ rẹ́rìn ni pé hmm. ó ti òkò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o hmm. irú ẹ̀dá ó rẹ́rìn náà very good ngbà táwa ń ṣeré. tẹ́yìmì yìí ti wà lórí tẹlifíṣàn ẹ̀dá sì ń ṣe mánéjà fún Dúróládépọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yìn Kàrímù Adépọ̀jù ó sì wà lẹ́yìn bàbá Oyin Adéjọbí ni so mo sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú àwọn náà wọ tèmi wọ́n bù fún mi o torí gbogbo dárúkọ yẹn àti tó wà láàyè kò sí nítorí mi Mm. ṣe bàbá tó rí ó ṣe pàtàkì káyọ̀nà náà kó lè bá wáyé alẹ́ dára bó ṣe kó yàn bàbá ẹ wá tẹ̀síwájú ìgbà olódìpẹ́ yìí náà wá di yìí náà wá bẹ̀rẹ̀ sí ya iṣẹ́ tó wá di pé torí màá fẹ́ ká fi stage yẹn lẹ̀ díẹ̀ ká tún bọ́ síwájú mo mọ̀ pé èmi náà ti kà ń pa àtọ́ yín díẹ̀ ẹ sóríṣiríṣi eighty five tẹ́ ẹ mọ̀ pé lè yaṣẹ́ èèyàn kan ló ràn yín lọ́wọ́ ẹni Bedford mọ́ra wọn ṣáà ẹgbẹ́ mi wọ̀ bẹ́ẹ̀ bàbá torí pé yìí náà wá di yìí náà wá yaṣẹ́ ọ̀rọ̀ ńbárò máa rò fọ́ o ẹ̀fọ́ ńbárò máa jẹ̀kọ́ bọ́dẹ bá rò ṣẹ́ròyà bó bá pẹran nínú igbó kò ní fẹ́ nìkan kan jẹ ìyà tó jẹmọ fógún ọdún o òṣì tó tọmọ fógójì oṣù bọ́mọ náà bá àti nákọ́bọ̀ àṣòro ṣe rí rí ní makin kò júde léwí ìwọ̀n rí kó tó di pé a ṣe fíìmù ní 1986 ah ọ̀rọ̀ ni o àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ aláìsí kí n tó dúpẹ́ lọ́wọ́ aláìsí mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi kan màá rántí orúkọ ẹ̀ òun ni ibi tí mo ti lọ ṣeré a lọ ṣeré ní skul kan àwa ń bọ̀ làbẹ́kúta a ti yá owó nìbàdàn sínú bẹ́fọ̀dù wa ti repo sí i bóyá epo thirty naira àbí fifteen naira ń gbà náà torí náírà ti dé àti yáwó yẹn àti rèpo pé ah skul tá à ń lọ ìta bá ti débẹ̀ torí ńgbà àkọ́kọ́ ṣeré wọn tó gbalùdé àtà ṣùgbọ́n population skul yẹn ń tà àtà ò kò tẹ́ wa lọ́rùn tá a ti nígbàgbọ́ pé tí wọ́n bá ti tún gbà wá nígbà ìmìlélè tí wọ́n bá ah a máa tà gan torí gbogbo ah ẹ tún wá o ah kékeré tàbá tún lọ rìbúùkù rẹ̀ tábà sá lọ lọ́dún tá a wí àṣẹni tó gba eré lọ́wọ́ wa kò anáǹsì ó kàn lẹ pósítà mọ́ta ni hmm. nígbà débẹ̀ báyìí asátìrí pé ìhà táwọn ọmọ iléèwé ń kọ sí wa àwọn tí wọ́n kàn hélì wa ní hélì pé bóyá a ṣẹ̀ṣẹ̀ wà bùkù hmm, eré hmm, wọ́n mọ̀ pé àfi wá ṣeré nígbà wà lẹ́dẹ̀ bàbá ń gbà wọlé máa ṣeré bàbá ń gbà wọlé máa ṣeré mọ̀nà òní ni àwọn ò sọ fún wa yóò dùn wọ́n gan bàbá wa ọ̀gá tó jẹ́ mástà lọ mástà bá ní ẹ̀ ti wá náà ti wá a ti fún lágbájá ní tíkẹ́ẹ̀tì ló bá ní ó lọ pè wá nígbà òun náà dé ló bá ní ẹ òun lẹ̀ mọ́ kó lẹ̀ mọ́ wọ́n sì ti dé nísìnyí wọ́n fẹ́ ṣeré báwo ló ti fẹ́ ṣe ǹtí ẹ̀ ṣe ń jọ̀sí táwọn ń sọ pé ká kò yẹ kó rí bẹ́ẹ̀ kí làwọn máa ṣe báyìí kò tá a fi padà kò tá a fi wá sábẹ́kúta ní agboolé bàbá wa àti ẹ̀tì dágbére tọ́ àti dágbére tọ́ ń bá dànà tá a dẹ̀ nígbàgbọ́ pé kára máa mú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o àwa wojú ọ̀run ọ̀run fún lọ̀gá ẹ̀ wa ni pírísípà ní kí lè fẹ́ ṣe é sìn ṣé káwọn báyìí lu aago wọn báwọn tẹ́ ẹ bá rí kẹ́ ẹ ṣeré fún wọn kẹ́ ẹ wá rí búùkù ah! àṣà láti gbà àwa ṣeré yẹn àpá owó pẹtrol àṣà yẹn sápò mo bá ń bínú wa ọkọ̀ bọ̀ nílé gbódòdòdòdòdòdòdò mo ṣe ń bínú yẹn bẹ́ẹ̀ ni mò ń sunkún. mo lẹ ti lọ́kọ̀ ńgbà yẹn bàbá. mo ti lọ́kọ̀ mo ti ní bedford mo ti ní kọ̀mútà. ẹ ti pa owó díẹ̀ lẹ́yìn. a ti gba bedford láwìn a ti gba bedford láwìn ìtàn pọ̀ yẹn ìtàn pọ̀ yẹn a ti gbà láwìn a sì ti sanwó ẹ̀ tán àti lásídẹ̀ǹtì gan darí àbí ò parí kí ni mo fẹ́ fàyọ ni pé nígbà tí àwa ń bọ̀ tí mò ń wakọ̀ yẹn lọ olówó òkèrè tíṣà ni ní tíṣà ni láyé tòrò olówó òkèrè agboolé wọn náà wà lágọ̀ọ́ òwò ó wá ń dá mi dúró wá ń dá mi dúró ìyàwó méjì dẹ́ wà lẹ́yìn mọ́tò kan wà níwájú kan wà lẹ́yìn ẹni wà níwájú apá fóòrè ni tó ń dẹ́ dúró tó sá tẹ̀lé ẹyin èmi tinú ń bí ẹnìkan dẹ̀ dúró mú lẹ́yìn ìgbìta ló ń dẹ̀ dúró gbogbo ó mọ̀ ń sá tẹ̀lé ọ̀ wá kílíà mo lé ṣòṣòro òun náà ń súré bọ̀ ó ń sú torí ńgbà tó wà ní skul yẹn òun ló bá aṣàgbàtẹ̀rù hmm. eré tá a ṣe àdẹ̀ ta dáadáa hmm. ló bá ló bá ó dà pé bọ́ọ̀sì la gbé jáde ńgbà náà torí epo náà ló já gbé bọ́ọ̀sì jáde ó dàgbà páàkì ìbẹ́fọ́ọ̀dù sí lé ni so ló bá wọlé mo ní kó tú ilẹ̀kùn kó wọlé bá sílẹ̀kùn pàdé ń bá ń lọ àárín bíi bí a ti kọjá ewé jẹ́ yẹn ewé jẹ́ settlement farm settlement yẹn ah, ó lẹ́gbọ́n mi mo ní hẹ́n oníṣẹ́ iná ò fẹ́ ṣe fíìmù ni reluctantly mo fi dá lóhùn mo ní ta ló ń fẹ́ ṣe fíìmù fún mi ìgbà yẹn dẹ̀ nìyí lóòótọ́ mo ti wá ẹ̀gbọ́n mi wá sí oko yìí Ọbásanjọ́ mo ti wá sí wá sí oko Ọ̀tà tó ti ní tí n bá fẹ́ ṣiṣẹ́ oko kí n lọ bá bàbá mi kí wọ́n bá mi wálẹ̀ bá jẹ́ ṣe oko ni Ọbásanjọ́ bàbá wa kan ah, náà ẹ̀gbọ́n mi gan ni pé tó bá jẹ́ ṣe oko ni pé òun á òun á mọ bóun ṣe fẹ́ ràn lọ́wọ́ àmọ́ lórí eré ó lóun ìwòran mi ò ń ka pépà pàápàá ah, lọ́dún yẹn. Hmm. Hmm. ó dùn mí ju hmm. egbò lọ tò lẹ́yìn tá a wá dé tóun tó wá ń bi mí pé ṣé ẹ̀fẹ́ ṣeré ni mo ní àìfẹ́ ṣeré bíi báwo gbogbo ẹni tó lè ṣe lẹ́ni tó sì lè ṣeré fún yín wà o ó ní tó bá ó ní ṣe bí ẹ máa dé sílùú ni Friday mo ní hàn ó ní tó bá di Monday ẹ wá sí school wa ó ní àjọ sọ̀rọ̀ hmm. mo ló dáa mo dẹ̀ já sílẹ̀ èmi náà wá sí. Si, agboolé wa ní agboolé àdùbí lórí òkè àgọ́ òun àárọ̀ monday mo ti múra pẹ̀lú ṣéǹjì tó kù lọ́ọ̀ mi fẹ́ mo ti lẹ̀ mọ́ ọ̀dọ̀ ẹ̀ nígbà mo dọ́dọ̀ ẹ̀ ká tó sọ̀rọ̀ rárá ó kọ́kọ́ gbé mi lọ bá headmaster primary school ló ń ṣiṣẹ́ o ó ní ẹ̀gbọ́n òun rèé o ní kankan kan wọ́n fẹ́ ṣeré fún wa ní o eré báyìí báyìí báyìí wọ́n ti ṣe fún mi nígbà mo wà ní kíní o eré yẹn mo dẹ̀ kó mo ní àwọn recommendation letter hmm. lórí eré yẹn tí n bá ti ṣe tán báyìí iṣẹ́ ògbẹ̀kún là máa ń pè make a while the sun shines kò sí principal ni o headmaster tó máa wéré yẹn tí ò ní recommend pé ẹ tún lọ ṣe ní school mi mo bá kó gbé fáìlì mo gbé hàn ah ó ní báwo lè ti wá fẹ́ ṣe é sì má ẹ bá jọ monday là ń sọ̀rọ̀ ẹ bá jẹ́ àṣẹ ní ọ̀túnla ah ó ní sàmọ́ mo dẹ̀ dáwó báyìí fúnra àbúrò mi ló ti dáhùn ah ó ní màá coordinate wọn wọn á dá èlò ni ó yá ten naira ó ní wọn á dáwó wọ́n á ṣe ó ní kó máa lọ ṣètò ẹ̀ kíá ẹ̀gbọ́n wa kan tún wà nísàlẹ̀ rẹ̀ ó tún fún mi níwèé lọ́ọ̀bà gbé àṣàṣe tún bẹ̀rẹ̀ ayé tuntun nìyẹn ìgbà tó wá di pé mo ṣe tán wá ní ẹ̀jẹ̀ alọ́dọ̀ ìyá wa tó wà nísàlẹ̀ àgọ́ òwu òun nìyá àǹtí wa símbíàtù tá a bá ti lọ bá tó bá ti lè fún yín níwèé pé kẹ́ ẹ fún àǹtí òun jẹ́rìí àǹtí mo ní Simbi Atu ìyá tó bí síbíà tó ìyàwó bàbá wa MKO bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ya wọn la wá lọ hmm. ó ní tó wá ti lè fún yín wè ó lẹ̀ ti ṣe fíìmù oníhẹ̀ẹ́ hmm. oníhẹ̀ẹ́ ó ṣe di ìrọ̀lẹ́ ẹjọ́ náà làbàgbà bẹ̀ lọ bóun tiẹ̀ ṣe ti rí n báyìí ah bàbá ọkọ òun dé o ah ìrẹsà ọmọ bá dún kíní kankankan. ní a máa dùn díẹ̀ díẹ̀ àánú mi ń dùn pé ẹ ẹ ṣé kìsẹ́ ní fẹ́ fún mi lówó ìyá ẹ̀ lọ́dún yìí. ẹ àmọ́ ọ̀nà fààyè mọ́ra rẹ ni. ó sá àwọn fàmà ẹ torí bí eégún wa bá jáde gbogbo bèlè eégún wa máa ń wọ̀ hmm. ó wá ní a òun ò rí yín lọ́dún yìí àmúṣe mọ̀pọ̀dún mẹ́ta mẹ́ta ni bàbá máa ń jáde. bàbá ẹ̀yin náà gbé eégún ni. Oh! ah eégún ló ń bá sọ̀rọ̀ <laughs> ah, eégún ló ń bá sọ̀rọ̀ a máa ti di hmm. àwò jésù ẹ ṣe nígbà tí ìyá yẹn dẹ̀ rí mi ò ti ṣàlàyé fún un hmm. ó ní ṣé ò sí nǹkan olówó òkèrè ṣé ò sí tó mẹ́gbọ́n rẹ wá wọ́n ní wọ́n fẹ́ lọ rí àǹtí nì ó lọ́ọ́ lọ́ọ́ sì ti báyìí ṣe ẹ kúkú ti mọ̀ pé àwọn gòrògòrò òun gòrògòrò bí gòdògòdò náà pè njọ́ náà wọn ò ní jẹ́ wọlé àti ti sọ fún Simbi kó máa fún wọn láàyè kó máa jẹ́ à mo ní kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bó ṣe ń ṣe nǹkan ló dáa ó ń ṣe bẹ́ẹ̀ mú bírò dání kíá àbúrò mi ti mú bírò ó ti mú wèéngbò tí mo ti ó ṣẹlẹ̀ ó ní kọ́ kọ́ pé èmi ni mo ní kí lágbájá wá rí kó dẹ̀ fi sínú ẹnfílóòpù kó kọ orúkọ mi sí kó bá ti débẹ̀ kó nà sí àwọn gòdògòdò yẹn o ìjọ́ kejì ni mo lọ lóòótọ́ mo ṣe débẹ̀ tí mo nà. màmá wà lẹ́kọ̀ọ́ wà ní ìkẹjà hmm. wà ní kí ni mo fẹ́ pe orúkọ afẹ́ ní ìwọ̀n ṣe. ṣé níbi abiola crescent. ẹ abiola crescent yẹn náà ni inú ilé kan náà ló wọn. ọdún wo ni ẹ bàbá tàbá rẹ. nineteen eighty five. Hmm, nineteen eighty five. mo ṣe gbẹ̀dọ̀ wá ní. mo ṣe gbẹ abẹ wá nù mo dẹ̀ ṣe débẹ̀ tí mo na ìwé sáà gòdògòdò èmi nìkan mo wá hmm. mo na ìwé sáà gòdògòdò yẹn kíá wọ́n ti mú dókè kíá ó ti ní wọ́n máa pè mí kíá máa pè mí bọ̀ àbúrò ní ẹni kan máa bẹ òdòdó kan sáà mú mi lọ bá a ah, ìwọ mo rí láì gbàwé yìí ẹ alápàṣílè hmm. kíní kankan kan eégún bàbá wa ló ń jẹ hmm. alápàṣílè bá a tí ò sí ah, mo ní kò sí nǹkan kan ní kí ló ṣẹlẹ̀ ah, mo fẹ́ ṣe fíìmù ní gbọ́n ẹgbẹ́ wa ló ti ṣe fíìmù inú ẹ̀dẹ́ ń fẹ́ ṣe mo sì ti táìtì ẹnu àpò mi ní fíìmù wọ́n sì ní èso owó kékeré mo ní èso owó kékeré àmọ́ bàbá tiẹ̀ rí bíi one fifty thousand mo mọ̀ pé yóò ṣe ó ní one fifty mo ní ẹ ṣé yóò ṣe mo ní yóò ṣe ó ló dà onígbò tí pé lóhùn ọyàn ní àmọ́ òun ó ràn sí ẹnìkan lábẹ́kúta hmm. òun ràn sí bọ̀dá rẹ kan hmm. tó bá ti dọ́dọ̀ ẹ mo ní kó wá rí mi hmm. kó o tó dé tó bá ti jọ́ mẹ́jọ kí wọ́n wá mo ní hò ó ó bá fún mi ní sípà mẹ́ẹ̀ẹ́dógún kọ́ ló fún mi lọ́dún náà ó ní kí n fi wọ mọ́tò kí n máa lọ tó bá dijọ́ mẹ́jọ kí n wá so mo ti gbọ́dọ̀ alhaji jẹ̀lílì mo ti gbọ́dọ̀ ẹ̀ làbẹ́kúta mo ní báyìí kásá báyìí káwòdì dókítọ̀ ni ó wá jẹ́ ìkan nínú àwọn tó ń tó tó ń coordinate ẹgbẹ́ ọkọ ẹ̀ so ó dẹ̀ ti lọ kémi tó dé ń jọ́ kẹjọ yẹn ó ti lọ gba máa débẹ̀ ǹjọ́ kẹjọ ó ti wá o ó ti sọ pé òun ó coordinate òun ó bọ̀ ṣe o àwọn ẹjọ́ máa ṣe ni o gbogbo bó bá ti fẹ́ náà ṣèbí tó ń bá sì fọ́ lówó díẹ̀ ó bẹ̀rẹ̀ mo ní lágbára ọlọ́run á mọ̀ ṣe díẹ̀ díẹ̀ níbi a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ìyàwó rẹ̀ kan bá dé ló bá bàjà ló bá bá àǹtí mi yẹn jà ní lọ́bì tá a wà báyìí hmm inú ń bí mi bíi kí n gbé obìnrin yẹn lágbè dá kó kú dànù bẹ́ẹ̀ ni kinní yẹn ń sọ pé tó bá dẹ̀ tún ṣe lé ọ̀ràn ló tún dá àtàǹtí ẹ mm. mo wá ń lọgun pa àwọn. Mm. ẹ gbà wá o help o ìjànú lé àwọn yẹn bá dé kán sì tó dé ó ti mú ọwọ́ àǹtí sẹ́ni ó ti rún un. ó lè tó bẹ́ẹ̀ kásámọ́dé nà pẹ́nu wọ́n sá là wọ́n gbàtí wọ́n là wọ́n tá a padà sókè àǹtí ní à ah! kúnlé wọ́n ló sì jẹ́ kóbìnrin yìí ò bá mi o orí mi tún wá dàrú pé ah, iṣẹ́ já <laughs> mo sábẹ̀rẹ̀ sí kí wọn mo ṣe gbogbo ẹ̀ ó ní kí n máa lọ tó bá di jọ́ mẹ́jọ kí n padà wá ó tó fún mi lówó mọ́tò. ẹ wò pé ṣé màá ya fíìmù báyìí torí Ọlọ́run. mo bá padà kí n tó dé láti níjọ́ yẹn sí ìjọ ìjọ yẹn àǹtí mi ti gbé ọwọ́ yẹn rè lu ọba hmm. ó ti lọ tírìtì ẹ̀. lóòótọ́ wàláì ọdún tí mo ṣe ń débẹ̀ báyìí ó ti ka owó ó ti kà sínú páálí ó ní kí ni mo wọ̀ wá mo ní mọ́tò ni ó ní ṣé máa mo ní mi ìsátà mọ́tò mi kò sí ní tó máa ṣe mí ìrora ni kí n gba owó yìí kí n gba bíi kí n máa lọ tó bá dẹ̀ ṣe ń jẹ́ bàbá ti ní ìdí owó sí kí n tètè máa wá pé òun so ọpẹ́ mi lọ sọ́dọ̀ àǹtí kọ́lọ̀ ń bá mi dẹlẹ̀ fún iwájú tó dojúkọ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ àǹtí Cynthia tù hmm. ẹ̀yìn tó fi sílẹ̀ kò mọ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ lọ́nà bá wọn. bàbá ẹ̀ mọ́ kọ́ wọn rárá Moshood kásìmọ̀ wọn ah! láwa ni. àǹtẹ̀lá kan lè ríra pé kò sí ohun tó pa wá pọ̀ hmm. mo rántí pé ọdún tá à ń ṣùtì eré yẹn gangan ní Kwara hmm. torí airport Kwara la lọ lò fún Egunleti tó fẹ́ tìlú òyìnbó dé òun náà sọ̀kalẹ̀ ó lè jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ wa náà ṣe mọ̀ kò sí nǹkan tó bò nígbà tí ń rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń wá bí hmm. wọ́n ti ń rò pé à hmm. dájúdájú Abíọ́lá ló gbowó lẹ̀ hmm. ìyẹn ni wọn ò mọ ibi tí òjé yẹn ti wá tó bó ṣe bá ti wá ń ṣùtì lọ́wọ́ lòun tún ń sọ̀nù jẹ́ẹ̀tì ẹ̀ ló ń bọ̀ bí ìgbà tá a dẹ̀ àfẹ́ fà yàkàyàkà jọ kíra wa ọkẹ́ ṣe ilé ẹ̀fọ́rẹ́ mi. tó bọ́rọ̀ tiẹ̀ ṣe jẹ́ fún èmi àtòun ni àjọ ríra wọ́n náà ń wọ̀ nǹkan yá sọ̀rọ̀ rí báwo wá ní iṣẹ́ yẹn ṣe lọ bàbá ẹgbẹ́ awọ inú iṣẹ́ yẹn díẹ̀ torí mọ̀ pé iṣẹ́ ńlá ni tó dẹ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ̀tàn yín tẹ́ ẹgbẹ́ awọ iṣẹ́ yẹn. eégún létí hmm. a fi ìwà wa Yorùbá one gẹ́gẹ́ bí àṣà wa tó jẹ́ bẹ́ẹ̀ lòmíì bá ti tó jáde ńlé oníṣàngó hmm. tó bá di pásítọ̀ hmm. tó jẹ́ ṣàngó tọ́lá ni o á lóhùn Jésù tọ́lá bẹ́ẹ̀ lòmíì bá jáde nílé eléégún tó bá ti di àfa hmm. ó ti ó ti di Muhammadu nǹkan kan ò sì mọ́ ju hmm. alihamudulilayi tó hmm. mo fira mi sípò yẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìdílé eléégún gbà tí mo fẹ́ lọ lu ọba náà tán yẹn a rí wípé àwa méjìlá ń dù tí wọ́n fẹ́ ràn lọ wọ́n á rántí pé àwọn bàbá wa náà bí wọ́n ṣe ń ṣe é ìwọ́n mọ̀ wọ́n yí padà wọ́n á bá wọn wọ́n á bá gbogbo ọlọ́jẹ̀ pé mo fẹ́ lọ sí ìlú ọba o tó bá sì jẹ́ mi ni wọ́n mú tí mo bá fi lọ ọdọọdún ni màá máa pa màálù fẹ́yìn ọlọ́jẹ̀ yìí o ẹran ni mo pa tẹ́lẹ̀ o ṣùgbọ́n ọdọọdún mo ṣáṣe lè rí i fún wọn pé bàbá mi kíá gbogbo àwọn ọlọ́jẹ̀ wọ́n ṣàṣùrè eégún jáde wọ́n ṣùrè fún mi wọ́n ní kò sẹ́ni tí ó borí pé níbi iṣẹ́ yẹn o èmi ni wọ́n ràn lọ káge péréte èmi ni wọ́n ràn lọ ẹni àjọ wa ń du ipò òun náà ṣàṣàṣàṣà kò sí tí ò ṣe ó ṣàbìlù ó lọ odò ó lọ ju àwọn oògùn oríṣiríṣi sódò pé kó má bàa kí n má bàa tiẹ̀ tún dé má ń gbà mo lọ àmọ́ síbẹ̀síbẹ̀ kí n tó lọ o mo ti ní problem tó jẹ́ pé ó fẹ́ sọ ọ̀tá mi di wèrè tó jẹ́ àwọn bàbá mi náà àwọn eégún yẹn mo nígbàgbọ́ pé wọ́n wò mí sàn wọ́n gbé àwọn ọlọ́ṣun wọ́n gbé wọn jáde wọ́n wẹ̀rí mi wọ́n ṣe gbogbo ẹ̀ ńgbà mo sáde ìlú òyìnbó mo bá obìnrin tí mo rí ìyẹn jẹ́ ọmọ mùsùlùmí ìyẹn bá ní òun ò lè fẹ́ ẹlẹ́bọ àmúlémi ní ìṣẹ́ ẹlẹ́bọ christian ni mí ẹ̀ẹ́n oníkìlọ̀ orúkọ mi mo ní rufus ah bá a ṣe jọ so mọ́ra wa pé òun ọmọ imam èmi rufus ó gbà wípé kò gbà wípé kèfèrí ni mí ní nàìjíríà ńgbà tá a sá délé mo wá ránṣẹ́ sí bàbá mi káṣírí mọ́ bàtú láti airport mi mm. ẹ má gbé eégún wá pàdé mi bẹ́ẹ̀ ṣe fi <laughs> eégún sìn mí lọ o <laughs> àṣelọ́kan bàbá mi ni wípé torí kí n má bàa náwó mm. ó sọ fún ìyá mi pé rọ ohun tí mo tó ń ṣe eégún létí mm. kó má bàa tún náwó ni pé òun ó ná gbogbo owó délé ọjọ́ ó bàgbà kò gbà ó lọ́jẹ̀ wà bá mi ní. bámu. ah wọ́n tiẹ̀ tún pọ̀ ju àkọ́kọ́ lọ nígbà máa yọjú ní orí rélù ẹ lórí aeroplane ká tó sọ̀kalẹ̀ báyìí mo ti ń wo àwọn eléégún bẹ́ẹ̀ là ń wo àwọn imam táwọn náà wérí lọ bí ilẹ̀ bí ẹni ha níbo là wá yà sí o nígbà tá à ń bọ̀ tí mo ti wò báyìí mo ní ah ìyàwó mi ló kọ́kọ́ rẹ̀ kọ́ nípa dádì kọ́ nìyẹn ẹ ó ní ó recognize bàbá tiẹ̀ pé bàbá mi nìyẹn ah mo ní kó jẹ́ ká lọ kí wọn bẹ́ẹ̀ lèmi náà ti ah bàá mi náà nìyẹn o ah ó ní kó jẹ́ ká ó ní ká kọ́kọ́ rọ̀ ọ̀dọ̀ bàá mi mo ní kó má jà jẹ́ bẹ́ẹ̀ ah ó ní ká jókòó rè bẹ́ẹ̀ bàbá dẹ̀ dọ̀dọ̀ bàá mi ń bá kí bàá mi ló bá kí mi nǹkan kan mo ní ṣe bí mo ti sọ fún yín pé ẹ má wàá gbégún pàdé mi ń bi àwọn wo fílẹ̀ àwọn bàbá ẹ tó sìn ọ lọ náà ni mo sábìínú kúrò lọ́dọ̀ wọn léegun kékeré kan wá ń kí mi pé kí n fóun lówó owó kí ni mo ṣe ta eégún yẹn ń pa nìyẹn tá a bọ́ sọ́dọ̀ àwọn imam àwọn yẹn náà bínú sí mi rẹ́kẹrẹ́kẹ pé ẹ̀ ọkọ tiẹ̀ ló ń bọ̀ tó lọ báwọn kèfèrí tó fi àwálẹ̀ bíi ẹ kírú ọkọ tó ọ̀fẹ́ rè a ò lè fẹ́ o ò lè ṣe o wàhálà dé orí wàhálà yẹn làṣà wà títí tí tó fi di pé eégún yọ sí mi bàbá sí fíríìjì àbẹ̀yẹ ngbà ń tè bá ń bá rì mo ní mò ń bọ̀ lóko láti ẹ̀ ti wá dúpẹ́ làwọn ọlọ́sùn bá tún wá kóra wọn jáde náà bá tún wá pàdé mi mo tún rí ooru yẹn mo rí bọ́ lórí mọ́tò pé ẹ kúrò lójú ọ̀nà jàre pé ah ṣé Egúnlétí kọ́ nìyí ni pé mi ò jẹ Egúnlétí mọ́ àwọn náà mẹ́jọ mi lọ ìgbàlẹ̀ lọ́dọ̀ wọn lọ wàhálà sá pọ̀ láti fi hàn ọmọ Yorùbá pé ẹ̀sìn tá a bá ń sìn àbá àmọ́ bá ń jẹ nǹkan kan nígbà tí Jésù fún rẹ̀ ó sọ fún wa pé ńgbà táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n pè pé ah wọ́n pe àwọn àwọn èèyàn àwọn èèyàn nígbà yẹn hmm. wọ́n pe àwọn ọmọ ẹ̀yìn Jésù pé ẹ wo ọ̀rọ̀ ọ̀gá yín hmm. òun ló mọ̀ ń bá àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun yẹn hmm. àwọn yẹn wá bi Jésù lẹ́gbẹ̀ ẹ gbọ́ ohun tí wọ́n ń wí ni ẹ ní òye wọn ni nígbà tó fẹ́ kéèyàn yí padà kó di tiẹ̀ ṣé egi ló wàá yọ tiwọn tó o bá bá wọn darapọ̀ o ò lè rí wọn mú nípa báyẹn àfi rọ àwọn èèyàn wa àríkọ́gbọ́n ni kí wọ́n fi tiwa ṣe àríkọ́gbọ́n o àfi gbà tá a gba tiwọn torí abọ́sódò àrélumi tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tó yá mo lọ kọ̀wé lẹ̀ èmi dẹ̀ ti mo ti lọ o mo kọ̀wé sórí káàbáyé mo bọ́ ẹ̀wù síbẹ̀ mo lọ wọkọ̀ ojú omi láti wọn lọ ń tèmi àmọ́ nígbà tí kú ètí ìjẹ tán tí ó pa mí wọ́n tó rí mi yọ wọ́n gbé mi wá síbí èmi àtọ̀rẹ́ mi kan wá di bágẹ̀ gbòkè ẹ ti ẹ̀ já mẹ́ni ń fẹ́ wà báyìí toró ti sú èmi báyìí o ẹ bá mi gbé pósí lọ sábúlé kẹ́ ẹ ní mo ti kú nígbà wa sọ lábúlé ẹkún sọ wọ́n gbé pósí èrò tó àtèrò bí iṣẹ́ àtàwọn èrò abúlé àti èrò wa tó lọ bí ilẹ̀ bí ẹni ìlú yìí náà láti ṣe o nígbà tí wọ́n gbé pósí yọ kálukú ló ń sọ tiẹ̀ déta ọ̀rẹ́ mi yẹn wá jáde torí inú káàlà wa wà ó wá lọ bá wọn pé ẹ rí nígbà tá a bá ń sọ fún yín pé ẹ jẹ́ ká ṣe gbogbo ohun tí ṣe késàrì ká fún fún késàrì mm. mm. eégún létí ló ti kú ìnísí èrè ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ pa mm. èrè wo lẹ jẹ ẹ àti mùsùlùmí àti kìrìsẹ́nì àtẹ̀yin tẹ́ ẹ pera yín ní aláwo tẹ́ ẹ ní òṣètì kí lèrè tẹ́ ẹ jẹ́ ń ṣe ẹ̀pá nísìn gbogbo wọn bú sẹ́kù mo ṣe wá yọ nìyẹn tí gbogbo wọn wá bú dànù pé ẹ ìyàwó náà tó ti ń pé kinní òun náà họ àṣé èèyàn ó ti ẹ̀rú kù kó ní dúró àsáfì yẹn àfikọ́ wa lọ́gbọ́n bẹ́ẹ̀ pé. bàbá wọn tálẹ́ jọ kópa nínú eré yẹn tẹ́ bá ń rántí. àwọn tá a jọ kópa pọ̀ o nínú wọn ni páàdì ọdún sì hmm. òun ló ṣe ah. bàbá mi ń gbà náà hmm. fún mi láyọ̀ mi la ní hmm. tá à ń pè ní ìyá láṣìírí òun ló ṣe ìyá mi ń gbà náà lérè pàìmọ́ òun ni antagonist mi tá a jọ ń du ipò jẹ́gẹ́dẹ́ òun ló ṣe olórí àwọn aláàfáà ọ̀rẹ́ mi kan ọlálọ́mí àpáàsì òun ló ṣe bàbá ìyàwó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sì ni kí kí ni fíìmù yẹn kí ló ṣe fún yín gẹ́gẹ́ bí tẹ́bá ní pé bẹ́ẹ̀ ṣe ìyá tó dé kí ló ṣe kí lẹ máa ní owó àti káyà yín. òun gan ló wá sọ mí de eégún létí tí mò ń jẹ́ lónìí hmm. Hmm. torí eégún létí yẹn tí mo fi ṣe fíìmù hmm. kò sẹ́ni mà mí mọ eégún létí àmọ́ ńgbà tí fíìmù yẹn jáde ṣàṣà níbi tá a gbé wọ̀ nílẹ̀ káàárọ̀ òjire a lọ gbogbo ẹ̀ adékútọ̀nù gan lọ́dún kan gbà tá a lọ ṣe <laughs> àwọn èèyàn tó wà nbẹ wọ́n wá forí mi kan orí ni pé tó à òkú à tó orí mi ọlọ́run torí mi lórí eégún létí tí wọ́n sunkún wùrùwùrù ńgbà wọn bá gbọ́ pé bẹ́ẹ̀ ni so eré yẹn ló túbọ̀ add more to my name. Hmm. ẹ ṣé bàbá ó ṣe pàtàkì fún bá ṣe ń mu yìí ṣe bàbá ṣe ń yànnà náà fún wa yìí ṣe rí pé ó wúlò mú dàgbà ara ẹ̀ náà ń gbádùn ẹ̀ á sì gba nọ́mbà bàbá hmm, ẹ̀ kàn sí bàbá ẹ̀ múnú bàbá dùn bá ṣe máa ń ṣe ẹ̀ jẹ́ ká máa mu wálẹ̀ díẹ̀ díẹ̀ báyìí bá mo dúpẹ́ lọ́wọ́ yín. Hmm. bàbá ẹ ṣe ṣe lẹ́yìn sinimá yẹn wà ní iṣẹ́ tí wọ́n ń torí iṣẹ́ ńlá ńlá nìyẹn iṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ méjì mẹ́ta mẹ́rin fíìmù yẹn kì í ṣe mm. egun létí mm. ojú oró mm. but the actor the eyes egun létí ló kọ̀ wá jẹ́ kí ló kárí. so lẹ́yìn ojú oró a ṣe tá a pè ní àrígiṣẹ́gi àrígiṣẹ́gi yẹn náà fíìmù lòun náà nínú àrígiṣẹ́gi tí mi fi lè gbàgbé àrígiṣẹ́gi ojú pé Muyideen Aromire ló wá direct àrígiṣẹ́gi gbogbo fíìmù tí mo sáà ṣe inú oko yìí mo ti ń ṣe o. láti gbà yẹn bẹ́ẹ̀ Muyideen Aromire ló wá direct Àrígiṣẹ́gi ní 1989 ó ń direct ẹ̀tàn báyìí òun ló gbéra tó lẹ̀ mọ́ Àkúrẹ́ tó lọ ṣe the number one video film tí wọ́n pè ní ẹkùn hmm. ibi ló ti kó àwọn èèyàn tá a jọ ṣiṣẹ́ hmm. ibi ló ti kó wọn lọ tó ti lọ act ẹkùn tó òun náà ó boost image wa hmm. tó gbóhùn náà káàkiri káàkiri ẹni tá a ṣe yẹn tán àtúnṣe kan tá a pè ní Àjíkẹ́ the sweet mother hmm. Hmm. àtàyàn sí fídíò náà hmm. ẹ̀yìn tá a ṣe yẹn tán a wá ṣe ogun àdùbí àdùbí wọ̀ yẹn ni fíìmù ti bàbá wa ẹ kábíyèsí Àdìsá Ọdẹ́wálé ọlọ́run bá mi forí jòun náà ibi tó bá wà ilẹ̀ rẹ̀ ni òun ló ṣagbátẹrù ẹ̀ torí ọdọọdún tí wọ́n bá ti fẹ́ ṣe ọmọ olówù òwúde hmm. nígbà tí àdìsá ọdẹwálé tó wà lórí ipò hmm. a ní kí n máa wá ṣe hmm. ìtàn ìdílé kọ̀ọ̀kan kí n máa wá ṣe fáwọn a lè ṣe ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a lè ṣe lógún ìṣẹ́jú a dẹ̀ fún mi lówó so ọdún tí mo wá ronú kan ogun àdúgbò mo ti ń fẹ́ ṣe tipẹ́ ṣùgbọ́n mo rí i pé ó gùn ọdún yẹn mo ságé pété pété pété pété tá a fi dé orí fídì nítorí yẹ kí wọ́n dá wa dúró tá a bá ti lo hmm. fifteen twenty minutes ah Ọbásanjọ́ gan wà ń bẹ̀ lọ́dún náà hmm. wọn ò dá wa dúró àṣà hmm. bíi thirty minutes ìgbà tá a ṣe tán ló tún ní tí wọ́n ṣẹ́tù tán ló wá ní kí n wá ó tó ń bá ní wá ṣe eré yìí nínú ilé ní àfihàn ṣé màá wá ah mi ò ṣe ní wá oníṣẹ́ mọ̀ pé agé pété tí màá fi gbogbo ẹ̀ hàn in sketch mo ní màá wá ó ṣẹ̀ṣẹ̀ wà fún mi ní date ó ránṣẹ́ pé àwọn Òwu descendant hmm. àtàn jẹ́ ojúlówó ọmọ hmm. Òwu lẹ́kọ̀ọ́ hmm. ni ní Abẹ́òkúta ní káàkiri pé kí wọ́n wá wo fíìmù yẹn pé irú fíìmù yìí àwọn ò gbọ́dọ̀ sọnù wọ́n wá wò gbà tí wọ́n wò tán wọ́n bá sọ pé ó yẹ kó a di fíìmù tó bí Ògún Àdùbí bóun náà ṣe rìn nìyẹn. ẹ ṣe bàbá ẹ ṣe bàbá bàbá kò sí bá ṣe máa wá bá yín tí à ní sọ̀rọ̀ ń pa ẹgbẹ́ ẹ̀yin onísinimá káàkiri. òṣèré bẹ́ẹ̀ ni ẹgbẹ́ oníṣèré antp yálà antp bàbá ẹ bá mi mẹ́nubà sẹ́yìn náà ọmọ ẹgbẹ́ ní torí wọ́n la mọ̀ pé antp lọ́wọ́n kan ya tó wà dípọ̀ di tampan nígbà ẹgbẹ́ yẹn bàbá ẹ bá mi mẹ́nubà tẹ bá lè bá mi gé náà kó má ṣe kí mo fẹ́ gbọ́. kọ́ àgá ni jẹ́ kó pọ̀ ju antp progress tampan mm. success èmi ni mo ní gbogbo ẹ̀ àwa kan la ní gbogbo ẹ̀ tí ò bá ní sí ìjà because kò sí bí ẹgbẹ́ ṣe máa wà tí ò ní lẹ́ka bó lè jẹ́ pé kì í ṣe póhùn wá láti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ tí àjẹjù bá ń wà ẹ ẹ rí i pé ogun tó wà nílùú iná tó dá wàhálà lẹ kò ju àjẹjù kémi jẹ kí kẹ́nìkan máa jẹ kẹ́nìkan máa fẹ́ jẹ ká sì gbìyànjú pé ẹ jẹ́ à ṣe báyìí ká ṣe báyìí gan ni bẹ́ẹ̀ kọ́ ṣe rí ẹnu àwa àgbàlagbà kan kò tó lẹ̀ bóyá nítorí pé àwọn ọmọ wa ẹ̀ mọ̀ àdúrà tá à ń gbà náà ni pé kọ́ ọmọ ju yàn lọ torí kì í ṣe pé ń ṣe la àlẹ́sẹ̀ kì í ṣe pé ń ṣe la àmọ̀ yàn irú yín náà ní ìsìn ẹ̀ gbogbo àti ẹ pé wọ́n ti ń yọ yín lẹ́nu ṣùgbọ́n ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ wa bẹ́tẹ̀ nígbà tẹ kan àwọn tó jẹ́ tiwa àwọn ní ẹgbà fóònù nọ́mbà alágbájá kó tó di pé ọlọ́run ṣe wá báyìí ààrẹ ni tó ń sọ fóògùn dè pé ẹ̀ tí bàbá tó ń tó ń wọ agbádá yẹn tó gòǹdè bá fẹ́ ṣe fíìmù pé ẹ bá ń ọ̀gá kan máa ń wọ agbádá tá a bá ń ṣe tá a bá ń ṣe ahẹ́n mo fẹ́ sọ fún yín so níbi kẹ́nìkan jẹ kó má fẹ́ kẹ́nìkan ó jẹ. bàbá ògùndè náà máa ń wà yín gbà. thank you very much tí ògùndè bá fẹ́ ṣe fíìmù nínú àwọn tí wọ́n jẹ́ tiwa ni wọ́n bá ń sọ̀rọ̀ pé ẹ gbogbo àwọn bàbá kan tó máa ń ti abẹ́kúta wa wọn ò mọ̀ pé bàdàn mo wà gbogbo ìgbà náà tó máa ń kó lẹ̀kẹ̀sọ̀ ọ̀run báyìí bẹ́ẹ̀ láàsì rẹ̀ ni tó máa sọ fún mi pé ọmọ iṣẹ́ ẹ̀gbọ́n àwọn ni ẹ fi ilẹ̀ àwọn ó wárí wọn ò rẹ̀ ní já gbọ́ ṣùgbọ́n gbọ́ ló ń ṣe tán tí ó fìyàn hàn ó fi wá hàn Ògúndé àjọṣe méní méjì nù fíìmù ọ̀hún kí ni mo wá fẹ́ fàyọ nípa ANTP àti TAMPAN nígbà tí ANTP bẹ̀rẹ̀ wọ́kṣọ́ọ̀bù kan la lọ tó fi bẹ̀rẹ̀ níbàdàn gbogbo kìnìkan àwọn kan ló ṣàpè workshop yẹn mi lè rántí wọn mọ́ ìgbà yẹn èmi Jimoh Aliu eh, Adelove eh, Aisho Pepe aṣáàjẹ bíi àpè mẹ́jọ nígbà yẹn tá a jọ lọ sí kinní yẹn tí wọ́n fi ń ronú pa yẹ ká wọ́n ti ń lẹ́gbẹ́ bọ̀ ó tí à ń pa ẹran Ògúndé Baba Sala Fálétí. Uh, tòṣogbo ìtì ń jẹ́ ìyá mi lórúkọ ẹ̀ bàbá oyin adéjọbí tó jẹ́ pé àwọn bíi mẹ́fà yẹn i am included mo wà láàrin wọn tí wọ́n bá fẹ́ ṣe mítìn ẹran náà máa pa bó jẹ́ lé ògúndè la lọ ṣe ẹran náà máa pa bó jẹ́ lé bẹ́ẹ̀ ni hmm. mo sọ pé àwọn tó jù mí ò pọ̀ hmm. àwọn tó jù mí ó kéré bẹ̀tẹ̀ àwọn tí mo jù pọ̀ hmm. ìgbà yẹn lèmi ti wà láàrin wọn bẹ̀tẹ̀ ìgbà tá a wá tó ṣe workshop yìí wọ́n rí i pé ah ní táwa bíi mẹ́rin mẹ́jọ ń ṣe yìí àfi káwọn jẹ́ kó pọ̀ àwa ṣẹ̀ṣẹ̀ kó kíní ẹ̀ lọ bá Ògúndé ní Èkó pé báyìí kásá báyìí kásá kò ìdọ́sọ̀sà gẹ́ngbà yẹn kò ìdọ́sọ̀sà sì wà ní Yaba tó bí ANTP ṣe bẹ̀rẹ̀ nìyẹn a dẹ̀ ń bá lọ àti gbà pé Ògúndé is the life patron but ibi a ti ń ṣe kinní làwọn ọmọ wa kéékèèké ìbẹ̀rẹ̀ pé bàbá yìí ò lè máa jẹ́ lọ títí kò lè máa ṣe débi tó gùn dé bínú sí wa lọ́dún kan pé ká má wọlé o hmm. pé àhá pẹ̀lú bóun ṣe ń ṣe sí yín hmm. gbogbo ohun tẹ́ ẹ mọ̀ báwo bá ṣe ń lù hmm. làwo mọ̀ jó ìwọ tó rò bí ẹnìkan ń fẹ́ràn ẹnìkan jẹ ẹnìkan lọ tí gbogbo wọn bá sọ wọn dá lóòdù ẹ̀ fógùn dè ògùn dè bá bínú lọ́dún náà pé ṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ti pé àkẹ̀dẹ̀ ṣe mẹtírọ̀nù yìí ẹ̀kẹ̀dẹ̀ mọ ẹ̀kẹ̀dẹ̀ mọ lọ ṣẹgbẹ́ yín á dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ká má dènà pẹ̀lú ibi tí wàhálà díẹ̀díẹ̀ tó ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó yá wọ́n fa ti ẹ baba sàlà wọn fàlù mọra wọn wọn ní ń gbà tó fẹ́ ṣeré baba sàlà ò sì ń bẹ kankan àwa tá a tún bá baba sàlà lọ wọn tún sọ wá dolódì ní gbogbo ká gé e kúrú hmm. nígbà tí yéègùn dìkú tádé lọ fòdé bẹ̀ hmm. wàhálà tún dé pé tani máa jẹ life patron wọn fà dé lọ fò ṣe kínní àwọn míì náà tún bínú bó ṣe lè jáde lọ fò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. toró rẹ̀ ó di wọn ránpín adélọ́fù jẹ ẹ eh, Jimoh jẹ ẹ. Eh, délé òdúlé oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh. bello oúnjẹ jíde kòsọ̀kọ́ oúnjẹ tó ẹni gbogbo bí wọ́n ṣe ń jẹ yẹn inú wọn ò fi gbogbo ara tò bẹ̀tàwá tá a járúgbó à lè sọ àkúkú jọ ń ṣe náà ni wàhálà kan bá bẹ́ sílẹ̀ bí wọ́n ṣe pé àwọn ò ṣe ẹgbẹ́ mọ́ ẹ̀kíní kankan kan náà bá dá ẹgbẹ́ tampa yẹn sílẹ̀ nígbà dẹ̀ pè wọ́n kí ló dé ẹlẹ́ni tó yẹ kó wọlé ńgbà kan kò wọlé ó ṣe lè jẹ́ nìkan ló tún wọlé eré jẹ́ àjọmọ̀ ṣe bí kan bá wọlé ká tún ní bẹ́ẹ̀ kọ́ ibi tí ọ̀rọ̀ wọn tó fi dùn ní wọn rékọ́ọ̀tù ẹ bá wa gbé dọ́kúmẹ̀ntì wa ẹ gbọ́dọ̀ pera yín ní nǹkan kan mọ́ ẹ gbọ́dọ̀ ṣe mọ́ ṣùgbọ́n a dúpẹ́ pé gbogbo yẹn wọ́n ti parí ẹ̀ àti tampan àti antp gbogbo wọn ti tún jọ ń ṣe ṣùgbọ́n méjèèjì táwa ò bá ní purọ́ àwa la ní o a peter pan bá bí mi nísìn ó máa dọ̀bálẹ̀ bí eh, altp bá rí mi ó máa dọ̀ àbí jíde lẹ́sọ̀rọ̀ mi fún tí ó pè ta ní jẹ́ bàbá kò sóníwẹ̀ ní tó sì ń ṣiṣẹ́ ìtàgé yìí ó títí kun lóyìnbó torí mi ò bàjẹ́ ẹ ṣe bàbá bàbá jẹ́ àsọ̀rọ̀ ń pa tó ní àwọn kábíyèsí wọn bá nǹkan nǹkan báyìí torí ọ̀pọ̀lọpọ̀ la máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ wọn kábíyèsí tó jẹ́ wọn tí wọ́n ń darí ìlú sìn àwọn míì ti ń fi ọwọ́ tẹ́ńbẹ́lú àwọn ìṣe àtàṣà wa kódà kábíyèsí mi àtàwọn kò sí nǹkan tó ń jù sí nǹkan tó jẹ́ ṣàngó tí ò bá tẹ̀lé jésù nǹkan mẹ́rin bàbá kí lẹ fẹ́ sọ sùúrù àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ń sẹ́ni tó bá jẹ́ pé ẹni tó dá dé bó yẹ kó jẹ́ ẹni tó yẹ kó ń gbé ìṣe àti àṣà àmọ́ dà ń kó wá yí kò fẹ́ dà bẹ́ẹ̀ mọ́ sígbà tẹ́ tó bá yẹ kábíyèsí aládé bá ń sọ pé kí ló ń jẹ́ Ṣàngó kí ló ń jẹ́ kíní ẹ bá mi sọ̀rọ̀ hmm. ń pa ẹ̀. ẹ ṣe ṣe rí ọlọ́mọdé àṣà àṣìṣe àṣìṣe tá a ṣe ló bá wa débi àdé gbogbo ẹ̀dá tó bá sọ pé kò sí tó ń jẹ́ Ṣàngó tó ní kò sí tó ń jẹ́ Ògún tó ní kò sí tó ń jẹ́ Èṣù hmm. ó ń tan rẹ̀ jẹ ni ó ń tan rẹ̀ jẹ ni torí pé kò sẹ́ni tí ò mọ̀ pé ńgbà tó lọ́n dá ọ̀run òun ayé tí wọ́n ló wà jújù àwọn kan náà lọ náà pè ó pa àwọn kan ó ní ẹja dá àwọn èèyàn wọ́n dá yàn wọ́n lẹ́mìí eh, ọlọ́run wọ́n ló ń rà bàbà wọ́n ló pàṣẹ pé kí ìmọ̀lẹ̀ wà ìmọ̀lẹ̀ wà kí ló fi pàṣẹ. nígbà tí Ádámù àti Éfà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbádùn nínú ilé ayé ṣé bọ́lọ́run tó dá Ádámù àtẹ́fà òun náà ló tún dá èṣù tó lọ́ọ́ dán wọn wò káàpele jò ó léléyìí ẹ má jẹ tọ̀hún ẹ má jẹ tẹ́ ẹ bá ti jẹ́ à ẹ má gbádùn títí láéláé ni èṣù lọ síbẹ̀ o ọlọ́run tó dá àwa èèyàn yìí o òun ló déṣù o n ta sì ń pè léṣù nísìn àtẹ́gùn àtòrò àtìgbá ńlá sọ déṣù wíwà ọlọ́run ló dáa ó sì fún lágbára tiẹ̀ pé kó máa lò ó ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò lò nílòkulò àní máa sọ pé kò sí eégún àní máa pé kò ṣòro àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀dá tí wọ́n bá fi jọba ó yẹ kó mọ̀ pé ọba tó ń jẹ yìí à òun ti gbé gbogbo àṣà wọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti eléégún àti olóró ọba ló ní gbogbo wọn kò sì sí ní tó yẹ kó fi lẹ̀ tó bá di fi kan lẹ̀ kò pé mọ́ nígbà tá ìka márùn ẹ jẹ́ ká yọ̀ kan kó ń ṣé mẹ́rin ilé bu kínní tó bá máa mọ̀ bu ó máa mọ̀ ba àwo jẹ́ ni bẹ̀ tó bá ti pè márùn báyìí tó bá bù báyìí kódà ọwọ́ lè mọ́ dé kínní tí ti bí ó fi gbà ìka ló ṣùgbọ́n ní bá ti sọ pé kò séégún tí wọ́n dẹ̀ bí ń dìlé eléégún ẹ gbà pé ń tan rẹ̀ ni gbogbo ń bá dẹ̀ ń ṣe kó tó dán mọ́rán kì í ṣèpè o yóò múra gan. ìṣẹ̀ṣe wa o ìṣẹ̀ṣe wa o. tó bá níyàn ń di baálé àbí kábíyèsí ni ṣó náà wọ̀ gbésẹ̀ tíyàn gbọ́dọ̀ gbé kéèyàn tó torí à ń pé èyí tó ń ṣẹlẹ̀ ń sìn gan akọ̀múyàn míì wà nǹkan kan ìlànà owó ló yẹ kọ́wọ̀n ìlú nǹkan kan máa. ara àìlòlànà yẹn mọ́ náà ló sọ̀lé ayé dà bó ṣe dà níjọ́ òun lọ́hùn téèyàn bá fẹ́ jọba wọn á ní yóò wọ̀ pèbí kí ni ṣe ń pèbí wọn ń kọ ní ẹ̀tọ́ ìlú ni pé ẹni báyìí ìlú báyìí hmm. báyìí lè léyìí rí hmm. báyìí ló gbọ́dọ̀ ṣe tí hmm. àwọn eléyìí bá dé eléyìí ló fún Ọ̀ṣun èyí ló fún Ṣàngó èyí ló lọ fún Èṣù tílù ó fi tùbà tí ó fi tùṣẹ ó dẹ̀ ti wà láyé tẹ́ ń bá ka àwọn Genesis nkankan gbogbo èlò wà ń bẹ̀ ṣùgbọ́n ṣe la pa gbogbo Genesis bíbélì apá dé pátápátá àwa mú bíbélì láti Matthew àwa ń kà lọ kò sẹ́ni lè gbé bíbélì láti Mátíù kó máa kà á lọ kó rántí pé àṣà kan wà o kò solúwẹ̀ ṣùgbọ́n tó o bá mọ̀ pé o fẹ́ kílù o túbà kó túṣẹ bẹ̀rẹ̀ sí kà láti Genesis lọ sí fihàn ní tó o bá fẹ́ mú bẹ̀ ló máa mú so àṣà wà o ẹni tí ó bá dẹ̀ lo àṣà ó kù sí lọ́wọ́ o kó tó túbà kó tó túṣẹ ó máa ń pẹ́ o ó máa ń pẹ́ o wọ́n ní tẹ̀lé egungun tó nígbàgbọ́ lọ́mọ Jésù tẹ̀lé egungun tó nígbàgbọ́ o ee tẹ̀lé egungun tó ọmọ Muhammad tẹ̀lé egungun tó nígbàgbọ́ o so gbogbo wa ìkan náà ni wá torí ìyá tó bí pásítọ̀ òun ló bí lèmọ̀ọ́mù òun ló bí làdáni ó sì jẹnu. ẹ ṣe bàbá bàbá ẹ bá mi gba àwọn ọ̀dọ́ ẹ bá mi gbà wá ní ìmọ̀ràn Eh, gbogbo ẹ̀yin ti gbé ayé ẹ ti gbé dáadáa ẹ̀wọ̀n lọ́wọ́ bá yín báyìí eh, nìkan kò má lé yín kiri lábẹ́ni láti bá yín eh, tọkàn balẹ̀ àwọn ọ̀dọ́ ìsìn ojú wa fẹ́ ràn díẹ̀ sà ọ̀ràn ọ̀ràn ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ bíbélì ó lóun hmm. gba gbogbo àwọn ọ̀dọ́ wa báyìí ni pé kí wọ́n jẹ́ ká múra ká ká ká ká ká ká pa àyàfẹ́ ṣẹ́ṣó mo fẹ́ dolówó lójijì torí pé irú àwa yìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹlòmíì tó ń fi èmi tọrọ nílùú yìí bẹ́ẹ̀ nígbà kan wá ní ẹ lọ pọ ọmọ àníkẹ́ kó máa da kó máa ṣiṣẹ́ oko àbí wo ló ń dó kiri jàmúkolo jàmúkolo àwa náà ti ronú pé a fẹ́ kó kànga a ti ronú pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ságbà pé béèyàn bá múra síṣẹ́ tó dẹ̀ gba Ọlọ́run yìí gbọ́ kò ní pẹ́ tó fi máa ra ní ìlọsíwájú bẹ̀tẹ̀dà tó bá ní asúré lówó ogun ní bá wọn lọ afipẹ̀lẹ́ lówó irú wọn ní sì máa ṣàgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ tá à ń ròyìn ní àwọn bàbá wa sọ bẹ́ẹ̀ ìyẹn ni pé irú wọn ó lè amójútòwé ẹ̀ torí bó pé kẹlòmíì lọ dáko ń bẹ̀ yẹn ńgbò ti bẹ̀rẹ̀ ló ti pé à ìwé ìyá àjọ kà àmì mo lọ́mọ tó wí bẹ́ẹ̀ dáadáa tó sì ṣe bẹ́ẹ̀ a ní a ah, tó bá kànáà kóhùn ó ṣe kinní kan ìwé yìí àwọn òjò kàdójú ẹ ni ó sì kàdójú ẹ lóòótọ́ tá a dẹ̀rí tínú wa ń dùn ṣùgbọ́n ẹlòmíì ọ̀nà ẹ̀bùrú ọ̀nà ẹ̀bùrú tẹ ẹ má gbọ̀nà ẹ̀bùrú déèyàn bá ti gbọ̀nà ẹ̀bùrú tó fi là ọ̀nà ẹ̀bùrú náà ni ó bá lọ torí lójijì ó lè jẹ́ gbà tó bìlí pé wọn ò rí ọ gbà náà làṣírí máa tú bíbélì ní gbogbo nǹkan tá a lọ sọ nínú hòlẹ̀ olórí òrùlé ni wọn ò ti túmọ̀ ẹ̀ àdúrà gbogbo wa gbà o. bàbá fọwọn tí wọn ń ṣe orí eré ìtàgé tó ń ṣe onífíìmù lápapọ̀ báyìí ṣe mọ̀ kí wọ́n ti wá pọ̀ jabura tàbá ẹ mm. ti ṣe bẹ̀yẹ́ rẹ gbọ̀yàn ló ń jẹ́ ń sìn mm. ẹ bá mi gbọ̀n náà mọ̀ràn kó fẹ́ gbọ́ látẹ̀ni. ojoojúmọ́ làwa tí ẹ̀ máa ń sọ fún wọn mm. àwọn náà bí wọ́n bá rí wa ńkọ̀ọ̀kan wọ́n máa ń fi wá tọrọ ní wọn ní bàbá ẹ̀ ti pé ètì ah, ọlọ́mọ jẹ́ ká rí yín ẹ jẹ́ aláyọ̀ ọkàn tá a bá láyọ̀ ọkàn kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ògbà wọ́n ní láálá tó ń fò lókè ilẹ̀ ló ń bọ̀ ẹ jẹ́ ọkàn ká má gbọ̀nà ẹ̀bùrú lẹ́ẹ̀kan sí i gbogbo àwa oníṣẹ́ orí ìtàgé àtòyìnbó ni àti ti Yorùbá ni àti ti Ìgbò àti ti Haúsá ayọ̀ ọkàn ṣe pàtàkì ṣé ẹ rí i pé tá a bá jọ ní ayọ̀ ọkàn irú àwọn tó ń rẹwà jẹ gan a ní pẹ́ mú wọn gbogbo àwọn tó jẹ́ pé a bá ti ṣiṣẹ́ tán pírẹ́sì àbíkílẹ̀ yẹn olóyìnbó ń pè wọ́n tó jẹ́ pé wọ́n máa súré gbàṣẹ́ yín pí ojú owó tó yẹ kárí ó tún dọwọ́ ọlọ́run nìyẹn àwọn ó dẹ̀ máa là lọ ṣùgbọ́n tá a bá láyọ̀ ọkàn tá a dẹ̀ sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ó ṣe pàtàkì ọlọ́run ó ràn wá lọ́wọ́ o a máa rí ṣe o iṣẹ́ yìí ò ní dojú ìjà kọ wá o bàbá ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ní ká gbé yín wá ẹ mọ̀lẹ́kí wọ́n dẹ̀ ti rí yín báyìí ni wọ́n ti dùn mo dẹ̀ wọ́n kẹ́dà máa pè yín ẹ wọ́n tún máa gbà kán ràn báyìí kán tún máa bìkan náà ẹ bá mi dágbére fún ọ pé ó tún di ọjọ́ mi ọjọ́ yìí. <coughs> iléyá iléyá ń lọ àgbẹ̀ gan orókórókó kó gbàgbé ilé eégún létí ọmọ olóje lójú ìrè ní mò ń gún ara jẹun. ọmọ ikú ń pọ́n rororo èmi ní rẹ́sà fèrèsé níbi rẹ́sà nù wọlé ògbé epo sẹ́nu ní ìyàmọ̀dé lára hmm. èmi ló di àjèjé ara rẹ́sà ọlọ́wù ìránró àwí mẹ́nu kúrò ní tòun nílé ọlábíńjọ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ àní ronú sùn àní dájíkẹ́ olórí aṣọ gbogbo wa ò sì ní fàyà òkè òkè ńlẹ́mú rù sí o òkè òkè ńlá ó máa wà. ìfọ̀rọ̀wérọ̀ bàbá wa nìyẹn dùn ta nọ́mbà bàbá nìyẹn àkànnà bàbá náà nìyẹn ẹ pè wọ́n ẹ tún fi kọ́ ránṣẹ́ sí bàbá ẹ múnú bàbá dùn ẹ kí bàbá làkà kí bàbá wọn dùn ẹ lọ́wọ́ yín sà mo dúpẹ́ lọ́wọ́ Gbénga ẹ tí a jọ wà ní àbámbí lọ́wọ́ ìmánà ilé ń bí tó fi ń dán pẹ̀lú Sunday onisege agba bàbá náà wà níbí ẹ abẹ́gi àánú láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ bàbá yìí ẹ pé kó lọ bó ṣe lọ adúgbò ọgbà àtàjọ wà níbí náà bàbá náà wà ní ẹ̀yìn bàbá máì tó wà lẹ́yìn bí ẹ ọmọ mi wà náà wà náà àtàwọn aráàlú pátápátá ẹ ó tún di ọjọ́ mi ọjọ́